ayọ̀ ọlọ́run wa sọ̀rọ̀ yìí rẹ sáyé mi gẹ́gẹ́ bí ìṣe rẹ olúwa ọlọ́run wa ṣàánú mi o mo ti di rọmọ o mo ti di rọmọ o mo di rọmọ o bàbá wa fọ̀rọ̀ mi ṣe yanu sí i. Ìbàdàn kí ni sọ Fresh FM nìbàdàn làwà. Fresh FM tó kílẹ̀ falafala. ẹ kú ojúmọ́ ajábalẹ̀ tó ti dòde o. lórí falafala. ògidì ìròyìn kan fẹ́lẹ̀ káàkiri lẹ́wà. láti nú àwọn ìwé káàkiri àgbáyé. Oyè lórí Refresh FM ẹ má gbé kúrò níbẹ̀ ìkànnì one oh five point nine. Ó kìlọ̀ ṣe bòmílà kò dẹ̀ ṣe tá a mi sí. Ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Refresh FM. olè hmm. ẹ káàárọ̀ ẹ kú tó mọ òun gangan náà lọ́bẹ̀ Èdùmàrè tún ní kó bá wa láyọ àti ní àlàáfíà hmm. ojúmọ ọjọ́ ẹtì àkọ́kọ́ hmm. nínú ọdún tuntun. nínú ọdún tuntun. èní tó ọjọ́ keje. agaran ọdún. ọdún mọ̀ ni <laughs> ní nẹ́nẹ́ nẹ́nẹ́. oṣù kínní keje adúpẹ́ o olúgbọ́n wa kiro ó kìje àrẹ̀sà wa kiro ó kìje lọ́dún tuntun ọ̀pọ̀ ìkìje báyìí òun náà làá sì mọ kìje láṣẹ ọba mi Èdùmàrè ọ̀wọ́ ẹ̀rọ̀gbọ́n àgáwá ìmọ̀ta èdè ajífọwọ́lábá ajé tètè ó tún kiro ó tún kìje owó ò ní wọ́n ẹnìkọ̀ọ̀kan wà àánú ọlọ́run ó sì máa dúró tè lórí ìwà ni o ẹtì yóò dé bá gbogbo nta àfẹ́ èní lọ́jọ́ ẹtì àkọ́kọ́ lágbára ọlọ́run ìkíní láàmú jẹ́ nínú àwọn olóríire o hmm. ṣàwárí ọdún twenty twenty two eléyìí tá a wà yìí yóò ṣe bẹ́ẹ̀ yóò tù wá lára ni wọn ò sì ní fi tèmi tẹ̀yìn àti àwọn ẹni wa ṣètùtù lágbára ọba mi Èdùmàrè o ire gbogbo oníyọ̀mọ̀ tú yagbayagba lọ́ọ̀dẹ̀ kó wà wá Fresh FM náà ń pè bí one zero oh five point nine ni o ilé orin ibi tí àárín kékeré kékeré kékeré kékeré kékeré kékeré kékeré kékeré tó ti rìn kékeré jáde ní gbogbo ìgbà àti nígbà gbogbo challenge la wà nílùú Ìbàdàn Ìbàdàn olúlu ìpínlẹ̀ Ọ̀yọ́ ìlú tí gbé onílẹ̀ títún gbé àjèjì yọ́ọ́ mọ̀ gbé wá ni lọ́jọ́ ayé wa gbogbo ah Friday lè ní àbí tí ń jẹ́ Jímọ̀ ká mọ̀ pé salamu aleykum warahmatulahi wabarakatu gbogbo mùsùlùmí abarika ajima o ọmọ yín ló ń kí ọrẹ ọ̀rẹ́ yín ni olólùfẹ́ yín tẹ́ fẹ́fẹ́ rè tó náà fẹ̀yìn fáyọ̀ Oyètáyọ̀ Ọládìméjì MC Anson agúnrégé elédè hmm. mo ṣe ládùúgbò àyọ̀mọ̀ gúnrégé fún wa lọ́jọ́ ayé wa gbogbo ni o lọ́wọ́ ọlọ́mọ wa ń tèmi fèrè ayọ̀ ní mo fọ́n ìsìndárìn torí tí kan ò yẹ rí bàtà kan yẹ ẹsẹ̀ <laughs> ilẹ̀kẹ̀ ìbàdí téèyàn fi ọdún ṣẹwẹṣẹwẹ kò ní mọ lẹ́yọ kan kò ní mọ ní ẹyọ kan ló fi jẹ́ pé mi nìkan kí ló wá <laughs> bí ìjàlá yìí ṣáàtì mọ ọ la ojúmọ́ owó ojúmọ́ ọlà ojúmọ́ ìdùnnú ojúmọ́ ìgbéga ojúmọ́ oríire ojúmọ́ tó mọ́ wa lónìí ojúmọ́ ayọ̀ ni àwa gbà pé ọ̀nà ti ṣí Mm. ọ̀nà sì ti là kó ní ó san wá sówó sọmọ sáìkù tó ṣe báàlẹ̀ tọrọ kárí mm-hmm. ti ṣe ká rọ́nà gbégbà ajá balẹ̀ ròyìn ní o ìwé ìròyìn mẹ́rin ni mo ń bá wa wáde bí mm. ìṣe wa méjì méjì náà la mú mm. méjì wà ní nkí àtẹ̀mí tó jẹ́ Nigeria Tribune and Vanguard mo sì mọ̀ pé The Punch àti Daily Sun lè mẹ́ lọ́dọ̀ olùkú ẹni ìtàn Olúṣẹ́gun Bámidélé ló kọ́ mi ẹ máa gbọ́ àwọn àkòrí oríṣiríṣi tó ń jáde. kókó kókó kókó. àwọn kókó bẹ̀rẹ̀ hmm. Nigeria Tribune autumn ti faná sójú hmm. autumn hmm. ó sọ̀rọ̀ sí ààrẹ Muhammadu Buhari ó ní ibi abáadé yìí ẹ má jà á tanra wa jẹ mọ́ ẹ kéde rẹ̀ gbangba sí gbogbo ògbóró pé miyeti Allah ẹgbẹ́ agbésùmọ̀mí ni wọ́n. Hmm ẹ má pè wọ́n ní adaranjẹ̀mọ́ Nigeria Tribune lọ́kọ́. kèésò nìkan lọ́kọ́ gbajúgbajà nìròyìn láàárọ̀ yìí o hmm. ibi wọ́n ti pé ọ́tọ̀mù ní Buhari ẹ káre o ààrẹ ṣe rí bẹ́ẹ̀ ṣe kéde àwọn tí ń dà lúrù pé agbésùmọ̀mí ni ọmọdàpọ̀ àmótúkù hmm. nìbọ̀rọ̀ méjì àlà àti fúnàmù hmm. ẹjọ́ ìníwọ̀n tògẹ́dà ẹ̀fọn náà kún ojú ìwé keje ìwé ìròyìn Daily Sun ibẹ̀ ni ìròyìn yẹn wà ṣàwárí ìròyìn kan oníbẹ ní ọwọ́ ìsàlẹ̀ nínú ìwé ìròyìn yẹn lójú ìwé keje kankan náà ibi tí ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n ti ń sọ̀rọ̀ wọ́n níṣẹ́ rí ọ̀nà eléyìí tí ààrẹ ilẹ̀ yìí Muhammadu Buhari tí wọ́n fi ń ṣe ara apá kan ní mímu èyí sara apá kejì ìjákulẹ̀ ńlá òun náà ni yọ́ọ̀mọ̀ jẹ́ ojú ewé keje ìwé ìròyìn the nation. a kò wá lódìdí. ìròyìn kan bẹ lójú ìwé kejì wọn hmm. bínú ojú ìwé kejì ìwé ìròyìn ti Nigeria Tribune ibẹ̀ ni àwọn ẹgbẹ́ kan láti àárín gbùngbùn lẹwa Nàìjíríà ni wọ́n ti sọ fún ààrẹ Muhammadu Buhari pé ẹ wò ó bí ààrẹ ṣe ní òun ò buwọ́lù kí ìpínlẹ̀ kọ̀ọ̀kan ní ọlọ́pàá tiẹ̀ hmm. tá a mọ̀ sí state police ó ní èròǹgbà àti ìdùnnú ọmọ Nàìjíríà lẹ́ ń ṣiṣẹ́ tako hmm. àwọn ni wọ́n sọ bẹ́ẹ̀ kì í ṣèmi náà lọ́wọ́ ọ̀sàlẹ̀ rẹ̀ ni ẹgbẹ́ òṣèlú PDP náà ti ń sọ fún ààrẹ Muhammadu Buhari pé ààrẹ ẹ gbàgbé àlá tí ò ní lè ṣẹ ni o tẹ́ ẹ bá ní lọ́kàn tàbí tẹ́ ẹ bá ń gbèrò rẹ̀ pé ẹ̀yin ẹ̀yin o lẹ́ẹ̀fì ọmọ oyè kan kalẹ̀ tẹ́ ẹ ta òró lé lórí táwa tún rá máa dìbò fún nígbà tẹ́ ẹ bá kúrò lọ́fíìsì wọn ní kọjọ́ ẹ tú dànù hmm. ìsàlẹ̀ rẹ̀ náà ààrẹ Muhammadu Buhari ti sọ̀rọ̀ ńbẹ̀ pé ọjọ́ orí hmm, kọmọ jẹ́ kí n lè ṣiṣẹ́ tó bó ṣe yẹ hmm. torí pé kí n mọ̀ ṣiṣẹ́ wákàtí mẹ́jọ hmm. lọ́fíìsì hmm. ah! kì í ṣe kèrè mí ara ti ń béèrè fún ìbẹ̀ lójú ìwé kejì. bó ṣe wà lójú ìwé kẹjọ náà nù nínú Daily Sun láàárọ̀ yìí bàbá ní ara ti ń béèrè o bẹ́ẹ̀ èèyàn bá pé òun ọ̀dàgbà tó pé òun ò gbó bọ́pẹ́ títí ojú àmọ́ jọ ààrẹ ní ah, ara ti ń béèrè mọ́ ṣiṣẹ́ kí wákàtí ọmọ pọ̀ òun ara ọ̀fẹ́ gbé mọ́ ẹ̀wájá lọ tààràtà kí ni wọ́n kọ fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ fẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àkòrí sójúde ìwé ìròyìn délé sàn láàárọ̀ tòní òun náà ló mọ̀ ní ń ṣe pẹ̀lú ìka àkìlọ̀ eléyìí tí iléeṣẹ́ ọmọ ológun tí wọ́n ń nà sí àwọn gómìnà àti àwọn olóṣèlú wọ́n ní ẹ wò ó ó tó gẹ́ ọmọ lẹ́fì má fi oko mi dá àlàmọ́ ọjọ́ kan iná ni èèyàn ń wí o wọ́n ní inú àwọn òòrùn àwọn fajúro síbó ṣe jẹ́ wípé àwọn olóṣèlú wọ́n ó sì wá bẹ̀rẹ̀ sí ní máa lo aṣọ eléyìí tó jẹ́ pé wọ́n fi wọ aṣọ ológun gẹ́gẹ́ bí èròjà tí wọ́n máa fi polongo ìbò wọ́n ní àwọn faramọ́ o kò sì dùn má wọn nú àmúwá lódìdí ojú kẹfà ìwé ìròyìn Daily Sun lódìdí ẹ̀ wá lẹ́kùnrẹ́rẹ́ làá fún yín ajá hmm. balẹ̀ ni. ìròyìn kan bẹ lójú ìwé kẹjọ ìwé ìròyìn ti Nigeria Tribune tọkàn ti ibi àwàtà ti ń sọ̀rọ̀ yìí hmm. ti ń ṣe ilẹ̀ Ìbàdàn. Hmm ipò olùbàdàn tó sílẹ̀ lẹ́kàn balógun ńlọ́kàn tabaníkà tó lórí ìlà sí orí oyè ládọjà ló sọ bẹ́ẹ̀ kódà wọ́n ní balógun ẹjọ́ tẹ́ ẹ ti pè ẹ lọ sẹ́milé e. ńbẹ lójú ìwé kẹjọ ìwé ìròyìn ti Nigeria Tribune tó jáde láàárọ̀ yìí. ìròyìn yẹn gbajúgbajà ló náà jẹmọ́ lórí ọ̀rọ̀ tó ń jáde látẹnu gómìnà nígbà kan ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ládọjà lórí bí nǹkan ṣe dé ní ti ètò Olúbàdàn tuntun ní yíyàn nílẹ̀ ti Ìbàdàn ẹ̀wájú àmúyàn àwògedengbe ni ẹjẹ́ àtẹ̀sí ọwọ́ iwájú ni ká tún wo ìròyìn míì eléyìí tó jẹ́ wípé wọ́n dìídì ṣe bẹ́ẹ̀ tí wọ́n gbé sí ojúde níwèé ìròyìn Daily Sun láàárọ̀ títí tòní wọ́n ní lórí ọ̀rọ̀ convention convention tẹ̀gbẹ́ òṣèlú APC iyún ìpàdé àpérò yíyan olóyè ẹgbẹ́ lápapọ̀ wọ́n ní ọ̀rọ̀ tí ń jáde o àwọn kan tí ọ̀rọ̀ kan gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n lẹ́gbẹ́ òṣèlú ọlọ́wọ̀ lórílẹ̀‐èdè nàìjíríà all progressives congress apc ni wọ́n ti ń ké sí àwọn gómìnà wípé ẹ wo ẹ júwe lé fún saliu àti àwọn ìgbìmọ̀ kan wọ́n ní bíbẹ̀ kọ́ àwọn báwọn ṣe wà yìí o àwọn bẹ̀rẹ̀ ìfẹ̀hónúhàn jákèjádò orílẹ̀‐èdè nàìjíríà ni ojú ìwé kẹfà ìwé ìròyìn Daily Sun àtọ̀pábọ̀ ìsàkálẹ̀mọ́ kíní dún jìkúnjìkún nù ẹ̀ hmm. ṣàwárí kẹ́hìndé ìròyìn yẹn tó náà jẹmọ́ ti ẹgbẹ́ òṣèlú APC òun ló ti ń jáde látẹnu Fáyẹmí o Fáyẹmí ni ẹ wò ó àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC kan àwọn wọn ń pète tí wọ́n ń pèrò ojú náà bí tó fi jẹ́ wípé àwọn èèyàn ní gbà tóun ni wọ́n ń wá ọ̀nà tí wọ́n sàn kó gbogbo ẹ̀ papọ̀ wọ́n ń ṣàájọ. Ah, káyé ọmọ àgbà ti tòun lórí kíni àti kíni ojú ìwé kẹrìndínlọ́gbọ̀n ìwé ìròyìn Daily Sun lódìdí ìròyìn wa. ìròyìn kan ń bọ ẹ lójú ìwé karùn-ún ìwé ìròyìn Vanguard tó ń sọ̀rọ̀ nípa owó orí tí wọ́n ní wọ́n tún fẹ́ẹ́ gbélé ẹtí ọlọ́rìn dòdò nílẹ̀ wa Nàìjíríà àwọn ọtí ẹlẹ́rìn dòdò wọ́n ní náírà mẹ́wàá níjọba àpapọ̀ lẹ́wà Nàìjíríà tún gbìmọ̀ràn rẹ̀ pé àwọn ò gbé lórí àwọn tí ẹlẹ́rìndòdò tí wọ́n ń tà fún wa nílẹ̀ wa nàìjíríà àwọn tó wá ní nǹkan ṣe lẹ́ka ti ètò ọrọ̀ ajé ni wọ́n ń sọ fúnjọba àpapọ̀ ilẹ̀ wa nàìjíríà pé ọtí ẹlẹ́rìndòdò àti àwọn títí kì í pani tí ẹni kẹtún gbé owó lé owó orí rẹ̀ yìí yóò dá wàhálà alẹ́ hmm. àkọ́kọ́ àwọn èèyàn ó sọ iṣẹ́ wọn nù ẹlẹ́ẹ̀kejì iléeṣẹ́ gangan ó ṣeé kí kùdìẹ̀kùdìẹ̀ ó dé bá ìṣọwọ́ ṣiṣẹ́ wọn ẹ wò ó àwọn tíṣẹ́ ò bọ́ lọ́wọ́ rẹ̀ ọmọ pọ̀ kódà ó ń bẹ lójúwé karùn-ún ìwé ìròyìn Vanguard bí wọ́n ṣe ń sọ lẹ́gbẹ́ àwọn òṣìṣẹ́ náà ń sọ bẹ́ẹ̀ ni Ayuba Waba náà ń ṣe kìlọ̀kìlọ̀ fúnjọba àpapọ̀ lẹwa Nàìjíríà pé ṣé é ṣe pé ẹ ṣàfẹ́ kí gbogbo nǹkan kó polúkúrú musu hmm. ojúwé kẹfà àkàrùn ìwé ìròyìn Vanguard ibẹ̀ mo ti rí. ẹ wá jẹ́ ń lọ tààràtà sí ojú ìwé keje ìwé ìròyìn Daily Sun eléyìí tó jáde láàárọ̀ tòní o ojú ọ̀gbagadè gan lójú ìwé ìròyìn ni wọ́n fi àkórí yìí sí wọ́n ní ọ̀rọ̀ ti ń jáde o wọ́n ti ń sọ̀rọ̀ wọ́n sì ń sọ fún ààrẹ ilẹ̀ Muhammadu Buhari ni o wọ́n ní wọ́n níṣẹ́ rí lórí ọ̀rọ̀ Kanu àwọn ọmọ sọ pé ọ̀rọ̀ Kanu nìkan là ń sọ àníṣe ó ti di dandan lá ọ̀nà tó fi jẹ́ wípé ọ̀nà ọ̀rọ̀ òṣèlú láàfin wá ojútùú sí ń tọ́wà ńlẹ̀ yìí eh. ó làwọn ń bá ààrẹ Muhammadu Buhari sọ So, àwọn ànẹ́sì iná ni wọ́n ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n ní tán béèrè fún ọkọjá àti kanu bí ẹ fi kanu lẹ̀ àwọn nǹkan míì àtàwọn nǹkan míì ọtún kù ojú ìwé keje láti jábọ̀ ròyìn délẹ́dẹ́ rẹ̀ Daily Sun ni ló gbé láàárọ̀ ìròyìn kan ti jáde lójú ìwé keje ìwé ìròyìn ti Vanguard tí wọ́n ní awuyewuye kan ti bẹ̀rẹ̀ sí ní ṣúyọ Fẹ́mi Alábí ọ̀rọ̀ náà sì ń jà rìnrìnrìn níta bíi náà nú ẹ̀rùn pé ó ṣeé ṣe kíjọba àpapọ̀ lẹwa nàìjíríà kí wọ́n júwe lé fáwọn òṣìṣẹ́ kan tó jẹ́ tìjọba àpapọ̀ federal workers minister tó ń rí sí ọ̀rọ̀ ètò ìṣúwóná nílẹ̀ wa nàìjíríà ló ń pé kò ṣe ń tọ́jọ́ o àwọn ẹlẹ́ni mọ̀rímọ̀ṣọ àwọn ni wọ́n ń sọ bẹ́ẹ̀ ojú ìwé ìkọkàndínlọ́gbọ̀n ìwé ìròyìn Vanguard bákan náà ibẹ̀ ni wọ́n pé pẹ̀lú bá a ṣe ń wò yìí ayim ló ń sọ bẹ́ẹ̀ pé ó ṣeé ṣe kó jẹ́ pé ààrẹ tí ó tún jẹ nílẹ̀ nàìjíríà gúúsù lẹwa nàìjíríà ni ó ti ṣẹyọ tó ó ń bẹ lójúwé ìkọkàndínlọ́gbọ̀n ìwé ìròyìn ti Vanguard tó jáde láàárọ̀ yìí. The Punch láàárọ̀ yìí àwọn náà kọ ìròyìn kan eléyìí ti ń bẹ ní ojú ìwé kọkànlá níbi tí ààrẹ ilẹ̀ yìí ti ń sọ̀rọ̀ ó ní ẹ wò ó ẹ̀yin tèmi ẹ̀yin ni mo fẹ́ bá sọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú APC ẹ̀tẹ́ tí ẹ gbọ́ ò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lè kùnà láti ṣe ihun tí wọ́n ń pè ní ìpàdé àpérò yíyan olóyè ẹgbẹ́ convention ẹ̀ múra lẹ́nu o kẹgbẹ́ òṣèlú alábùradà ńlẹ̀ yìí PDP kí wọ́n gba ìjọba ojú ìwé hmm. kọkànlá ìwé ìròyìn The Punch ibẹ̀ ni ìyẹn wà ṣẹ̀wárí ìròyìn kan bẹ ní ọwọ́ òkè bó tiẹ̀ jẹ́ pé ojú ìwé kẹtàlélógún wọn lọ fi sí nínú The Punch àmọ́ àkòrí yẹn rèé láti ọ̀dọ̀ báńkì àgbà ní Nàìjíríà CBN CBN sọ̀rọ̀ ó ní ẹ̀yin ọmọ nàìjíríà ǹjẹ́ ẹ̀yin ajẹ́mọ̀ wípé owó tí wọ́n fi ń kó ohun jíjẹ wọlé láti òkè òkun ní nǹkan oṣù mẹ́sàn-án ẹ jẹ́ ká jábọ̀ iye tó jẹ́ fún yín o ǹjẹ́ ẹ wípé bílíọ̀nù kan owó dọ́là ó lé ìgbọ̀njẹ̀ méjì dín ní àádọ́rin one point six eight billion dollar ẹni wọ́n ná lórí à ń kó oúnjẹ à ń kó wọlé hmm. import oúnjẹ hmm. sí nàìjà láàrin oṣù hmm. mẹ́sàn CBN lọ sọ bẹ́ẹ̀ ń bẹ nínú ìwé ìròyìn The Punch. ìròyìn kan rèé tó ń sọ̀rọ̀ láti ilẹ̀ yánnàgọ́ àwa tán ní ẹgbẹ́ àgbáríjọpọ̀ àwọn ọ̀dọ́ ìjọ ìjọ ìjọ youth council àwọn ni wọ́n sọ̀rọ̀ tí wọ́n ní ìjọ ṣèjọ ni náà sọ fún Nyesom Wike tí ń ṣe gómìnà ìpínlẹ̀ Rivers pé ẹ wò ó àwọn ọ̀rọ̀ kan tẹ̀ ń sọ jáde lẹ́nu tí ń tako ẹ̀yà ti ìjọ yìí ó yẹ kẹ́ ẹ sọ pé wọn ò sọ bẹ́ẹ̀ mọ́ tàbí ẹ má bínú irúfẹ́ àwọn ọ̀rọ̀ wo ni àyùnbẹ lójú ìwé kejìlá ìwé ìròyìn Vanguard tó jáde láàárọ̀ yìí. à ń lọ sí ojú ọjà straight ṣùgbọ́n àkòrí kan ń bẹ tí wọ́n dìídì kọ fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ fẹ́ sójúde ìwé ìròyìn the punch ọ̀rẹ́ rẹ̀. ọlọ́run ṣàánú wa. àmì ọlọ́run ṣe rí àkòrí eléyìí tí mo fẹ́ sọ̀rọ̀ nípa èyí wọ́n kọ fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ fẹ́ ni o bẹ́ẹ̀ bá ti gbá the punch mú láàárọ̀ òun náà lẹ́rìí iléeṣẹ́ ọmọ ogun òfurufú lórílẹ̀ nàìjíríà òun náà ni wọ́n ń sọ gbogbo ọ̀nà tí wọ́n fẹ́ gbà láti rí wípé bàálù ní ọmọ rà bàbà rà bàbà rà bàbà láti fi dẹ́kun àwọn tí wọ́n jẹ́ àdàlúrù wọ́n wá ní ilẹ̀ Amẹ́ríkà wọ́n ní ìgbésẹ̀ tẹ́ ẹ fẹ́ gbé yìí ẹ̀yìn ẹ sọ sí o torí wípé bí èèyàn bá pé òun ò ní fi sùúrù sí àwọn nǹkan kankan àmúkúrú pẹ̀lẹ́ ọmọ ìgbà pẹ̀lẹ́ ń pípa tọ́ bá bà lé níbi tọ́ tọ́lágbá torí ìdí èyí ẹ gbọ́ ohun alóore ah. ojú ìwé kejì ìwé ìròyìn the punch àmúwá lódìdí. ohun alóore tó sọhun ó ń bẹ lójú ìwé ìkejìdínlọ́gbọ̀n ìwé ìròyìn ti nàìjíríà tribune ká tó máa lọ sójú ọjà twenty twenty three ńlọgun hmm. bẹ́ẹ̀ ni gómìnà ìpínlẹ̀ èkìtì dr káyọ̀dé fáyemí ó ti ké gbàjarè síta pé ẹ gbà mí ẹ gbà mí o àwọn kan nínú ẹgbẹ́ òṣèlú apc wọ́n mọ̀ ń pa gbogbo ẹ̀ mọ́ra wọn ó ní ìṣe ni wọ́n ń gbìyànjú àti sábà òun ló kọjẹ́ hmm. kó tó di pé àwọ̀ ọdún twenty twenty three tí wọ́n sì ń sọ pé òun òun o òun ń dàfún tòló òun sì ní èròǹgbà láti di ààrẹ kódà àwọn kan pé ọjọ́ ń pòun ni ọmọlójú ààrẹ Muhammadu Buhari tó fẹ́ ta òró lórí ní twenty twenty three bí ò tiẹ̀ tí ì sọ síta ẹ má bà wá ló kọjẹ́ tó ẹnbàtí dókè náà ni wọ́n wá bọ́n ṣe fẹ́ bu ọkọ̀ ẹ̀jẹ̀ ìbẹ̀ lójú ìwé ìkejìdínlọ́gbọ̀n ìwé ìròyìn Nigeria Tribune tó jáde láàárọ̀ yìí. ajá àbálẹ̀ ni ẹja dé ojú ọjà ọmọ alájẹ ni wá bàbá wa dé láti ojú ọjà tán mhm. lódìdí lódìdí àwọn ìròyìn tá a ti ṣe bẹ́ẹ̀ tá a ti fún yín ní kókó rẹ̀ àwa máa sọ kalẹ̀. ayim ti sọ̀rọ̀ ìgbẹ́ kí la ayim tó yẹ mọ́ sí. ó ní èmi ni ẹran mi mhm. mo fi ara mi sílẹ̀. ó fi jìn láti ṣe kíni láti dóòlà ẹ̀mí nàìjíríà kọ́mọ́ bá a túká. ojú ọjà aláwọ̀ ní jẹ́ ó túká lè ṣó lè bẹ̀ fẹ́ mi. ajá balẹ̀ ajá balẹ̀ lọ́nà mobile video. omi tó wojú ìnálẹ̀ ndé twenty twenty two bẹ́ẹ̀ ni o ìsọjí alágbèéká àtijọ́ apostoli náà lábẹ́ bàbá wa overseer doctor ea ojo jp túbọ̀ wá sí the apostolic church nigeria ìbàdàn area headquarters omi tó wojú street ìnálẹ̀ ndé ìbàdàn tó máa wáyé ní friday seven oṣù kìíní january ọdún twenty twenty two ìsọjí la máa kọ́kọ́ fi bẹ̀rẹ̀ láago márùn-ún ìrọ̀lẹ́ ẹ̀kọ́ bíbélì ló máa tẹ̀lé láago mẹ́jọ àṣálẹ́ faith clinic láago mẹ́wàá alẹ́ kó tó di pé ìṣọ́ òru máa bẹ̀rẹ̀ láago di àfẹ̀júmọ́ ọjọ́ kejì ìṣọ́ òru yìí bó ti wà fáwọn ọkùnrin bẹ́ẹ̀ náà ló wà fáwọn obìnrin tàkọ́kọ́ ní ọdún yìí máa wáyé ní the apostolic church nigeria ìbàdàn area headquarters omitowoju street inolende ìbàdàn àwọn tí ọlọ́run máa lò overseer dr ea ojo jp general coordinator olùgbàlejò àgbà ni pastor zo odùgbọ̀sẹ̀ jp ìbàdàn area superintendent metro chairman pastor dr lo ọládélé lọ́nà territorial administrative secretary pastor dr es awojide jp vice president the apostolic church nigeria and lọ́nà territorial chairman máa bọ̀ kájọ gbàdúrà papọ̀ èmi pẹ̀lú ẹ̀ lẹ́rìí ẹ̀rí túkàn lọ́dún yìí lórúkọ Jésù. Ìbàdàn ìlú orí. Hmm. ìrìn ńlá lọ nígbó gbogbo igbó pa lọ́lọ́ àfi ibùjó kó ẹnu sàǹsọ̀fọ̀ ah, kábíyèsí ọba sọ́líò àkànmú adétúnjì ajé ògógúnnísọ̀ the first ọmọ alùsẹ̀kẹ̀rẹ̀ má lu tìṣẹ́ bàbá sílẹ̀ bọ̀rọ̀ bí aṣọ ọmọ ìbàdàn màkú ìrọ́jú àkànmú ọmọ ọlọ́yẹ̀mọye ọmọ ìjìléje ọmọ sọyẹ́tẹ́ kí n tó soru mo ṣẹ̀wù gẹ̀rẹ̀jẹ̀ mo jóye mọ̀ jẹ̀ ọmọ ìjìnìjì ọyẹ́ mi léje ọmọ ìjìnìjì ọyẹ́ mi mẹ́fà ọyẹ́ ìpara ìgbẹ́tì pa sunre o. ọba sọ́líù àkànmọ́ adétúnjì èmi àlẹ́hájà táwa kálítù ọ̀làdọ̀sù ìyá àdínní tilẹ̀ ìbàdàn àtọkọ mi àlẹ́hájì alábí ọ̀làdọ̀sù là ń kí gbogbo ẹbí olùbàdàn àtọmọ ìbàdàn pátápátá pàápàá jùlọ olórí olùbàdàn ti ilẹ̀ àti chief imam ilẹ̀ ìbàdàn àti alfa àgbà ilẹ̀ ìbàdàn pẹ̀lú àwọn ìgbìmọ̀ wọn pátápátá pé akọ àràfẹ́ra kú ọba sọ́líù àkànmọ́ adétúnjì ìpàdé ó dàlìjánu nídẹ̀ra. ọlọ́run mustapha ò ló mú mi ṣe jp. bàbá ṣe bí ọba àpòsù SMO Mustapha jp ní ó tún léwájú wa lẹ́ẹ̀kejì nínú ìrìnàjò ẹ̀mí lọ sórílẹ̀-èdè Jordan orílẹ̀-èdè Nàìjíríà ló ti bẹ̀rẹ̀ sí ní sẹ̀ ìrì òwúrọ̀ ti wá gbilẹ̀ sórílẹ̀-èdè Jordan láfi ní kó má gbẹ̀yìn nínú ìrìnàjò ẹ̀mí lọ sórílẹ̀-èdè Jordan lẹ́ẹ̀kan yìí bẹ̀rẹ̀ láti Monday ọjọ́ kẹrìndínlógún títí di Sunday ọjọ́ kejìlélógún oṣù karùn-ún ọdún twenty twenty two oh yes the holy pilgrimage to kingdom of Jordan will expose you to seven days of spiritual fulfilment seven days of word ministration seven days days of prophetic importation. odò Jọ́dánì ta ti ṣèrìbọmi fún Jésù àyè tí kẹ̀kẹ́ náà ti gbé Èlíjà gòkè lọ àti ọ̀pọ̀lọpọ̀ àyè míì tíṣẹ́ ìyanu ti ṣẹ̀ nínú Bíbélì bí bàbá ṣe bí ọba bá ṣe ń léwájú ni evangelist Bùnmi Akínàánú omijì ojú mi náà máa wà pẹ̀lú wa pẹ̀lú ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run alààyè gbogbo ẹ̀yin tẹ́ gbàgbọ́ nínú ìpè bàbá ṣe bí ọba àǹfààní eléyìí ẹ má jẹ́ kó fly office tó wà success house seven up road olúyọlé main ring road Ìbàdàn telephone zero eight zero two five two four nine two eight zero you can afford to miss out. ẹ káàbọ̀ sí country kitchen ilé oúnjẹ ìgbàlódé tí wọ́n ti ń ta oríṣiríṣi oúnjẹ báwo lẹ ṣe fẹ́ sí bó jẹ́ tilẹ̀ yìí ni àbí tilẹ̀ òkèèrè bíi meat pie burger shawarma donut ice cream àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àjàjà bó jẹ́ oúnjẹ òkèlè lóríṣiríṣi pẹ̀lú àwọn assorted tó jiná dénú ẹja odò panla pọ̀mọ́ tó kàtà sínú bọ̀kọ̀tọ̀ pẹ̀lú ìgbín tó fi mọ́ fried chicken kábàtì ẹ̀wà sọ ti jollof rice fried rice àsáró elédè ẹ̀wà gọ̀yìn ègbò ẹ̀wò kàkàdí ẹ̀ka dákẹ́ ni o ní country kitchen àyíká àwọn mọ́ tónítóní ní òṣìṣẹ́ wọn gan yóni láàyè ọ̀tọ̀ àwọn náà ló tún ṣe búrẹ́dì àjẹmára dán tá sí country bread country kitchen wà nílé Ifẹ̀ Òṣogbo Ìbàdàn Abẹ́òkúta àtàwọn bòmíì kò síbi tẹ́ ẹ dé nínú èyíkéyìí tẹ́ ẹ ní jẹun ayọ̀ àjẹpọ́nu la àwọn tó ti mọ̀ wọ́n tẹ́lẹ̀ gan wọ́n kọ̀ǹfàmù ẹ̀ dé góńgó bẹ́ẹ̀ sì tún fẹ́ kí wọ́n supply yín lóúnjẹ lọ́pọ̀ yanturu ààyè rẹ̀ wà fẹ́kúnrẹ́rẹ́ àlàyé ẹ máa pe zero eight zero three four two zero nine one zero six country kitchen ó dùn púpọ̀. lọ́gẹ̀dẹ̀ ayọ̀nà fún gbogbo ẹ̀yẹ ẹ̀fà operation seven to seven. operation seven to seven ìpàdé alágbára ẹlẹ́ẹ̀kan lọ́dún tó máa ń mìlú tìtì fún iṣẹ́ àmì àti ìyanu. operation seven to seven dela event and conference center yóò tún kún fọ́fọ́ tinú tòde lọ́dún yìí. operation seven to seven gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ẹ ojú lọ́nà. operation seven to seven ògùn aṣẹ ìdè ajá tẹ̀símúnì àkúnlẹ̀ rẹ́kẹrẹ́kẹ́. operation seven to seven ọlọ́run pásítọ̀ mrs ẹ̀bọ́lú olúwa ṣèyí bákàrẹ̀ jp yóò tún ṣe kọjá bíi ti ṣe lọ́dún yìí. operation Generation Seven to Seven. It comes, but just once in a year. A spiritual gathering that people always look forward to see. A moment of worship and prophecy. Operation Seven to Seven. Holds at Dela Event and Conference Center, Sangwele Ele Road, opposite Gbaremu Market, Ibadan, on Tuesday, 25th January 2022 at 7 p.m. to 7 a.m. Operation Seven to Seven. Host is Pastor Mrs. Eboluwa Oluwase Ibakare JP. For further information, call 08035 234435. Operation station seven to seven. Allahu Akbar! Ó pé àádọ́ta ọdún fifty years tí bàbá wa Amadarufa ibẹ̀ lò. Mufti àkọ́kọ́ ní Old Western Region. Tí Sheikh Gumi gbé àṣẹ Islam lé lọ́wọ́. Tí wọ́n sì lọ́gì Islam lálóye jẹ́ pé ọlọ́wọ́ ọba Allah. Bàbá wa Amadarufa ní bàbá Chief Imam Mulẹ̀ Ìbàdàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí. Fadila ti Sheikh Abdulkarim Amadarufa. Tí wọ́n jẹ́ bàbá fún Alhaji Kafila Amadarufa. Ó múni mùmí náà ti gbogbo òkèlè Ọ̀yọ́ ṣé ẹ rí i pé gire ní sèsoore. ọjọ́ àlàmísì thursday ọjọ́ kẹtàlá oṣù kínní january thirteen twenty twenty two láṣẹ àkẹṣẹ àdúrà àdọ́tọ̀ ọdún fún bàbá wa fàdílàtú sheikh ahmed arufai lábẹ́ àṣẹ bàbá wa chief imam ulẹ̀ ìbàdàn fàdílàtú sheikh abdul gani abubakar agbọ́tọmọ kékeré agboolé bódìjà lókè àrẹ làdúrà yìí ó ti wáyé níbi tí fàdílàtú sheikh abdulrahim abdullahi salati alibari tí ó ti mọ̀ ṣe wá sí lóko gbogbo ẹbí ahmed Rufai lókè àrẹ ní umri muminat alhaja kaula ṣe ń pe gbogbo wa láti wá ṣèrántí àwọn ẹni rẹ. ti pọ́ńpì kọ́nsẹ̀tì àti délùú Ìbàdàn àti pọ́ńpì kórèdè ẹ máa yọ. bẹ́ẹ̀ni o retí retí wa ti dé. ti pọ́ńpì concept wọ̀lú ìbàdàn. ayọ̀ bí ọjọ́ lálẹ́ ní oṣù mare. a ti kóre dé fún gbogbo ẹni tó fẹ́ràn lẹ̀ dọ́ni lé lórí. lọ́nà tó rọrùn gbà lọ́dún tuntun twenty twenty two. káàkiri ìlú gbogbo ni wọ́n ti gbòǹgbẹ́ ti pọ́ńpì. torí pé tiwa ṣe yàtọ̀ níbi kátàlẹ̀ fúnni láìsí wàhálà. táǹfààní sọ díẹ̀ díẹ̀ tún wà lórí àwọn ilẹ̀ táǹtà. níbi gbogbo ta nílẹ̀ sí káàkiri. wọ ọ̀rẹ́ wọn ò ní dẹ́ dúró láti di lọ́nlọ́ọ̀dù lálẹ́ di lọ́dún tuntun. tó o bá ti kọ́lé tẹ́lẹ̀ o tún máa kọ́ sí i. yẹrẹ gbogbo a máa tẹ̀síwájú tí pọ́ǹpì concept ti dé. ó wọ̀lú ìbàdàn a máa bá ẹ sílẹ̀ láìpẹ́ gbàgbẹ́. tí pọ́ǹpì tẹ́rẹ̀ ti ti dé. àní ìbàdàn a ti dé. tí pọ́ǹpì concept developer that cares yat nine communications international Nigeria and canada lábẹ́ aláṣẹ àtolúdarí ọmọọba ọlánìyí ọ̀yàtọ̀yẹ bàbá àṣà ló ń kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀já àṣà ò bàjẹ́ tájọ ń gbé lárugẹ wí. edward incorporated canada ló ń kí gbogbo ẹ̀yin tẹ́ ṣùgbọ́n àwa gbárùkù tiwa nílẹ̀ yìí àti lókè òkun pa kú ọdún tó bá wà láyé gbogbo ọmọ nàìjíríà pàápàá jùlọ ọmọ yorùbá tó ń bẹ lórílẹ̀‐èdè canada ìjọba àpapọ̀ ní nàìjíríà ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ àti tìpínlẹ̀ èkó tó ìmọ̀ ìpínlẹ̀ yòókù káfàtà nílẹ̀ yorùbá tá a sì máa dé àtijọba orílẹ̀‐èdè canada tó tẹ́wọ́ gbàṣà wa lọ́balọ́ba nílẹ̀ yorùbá àtàwọn ọ̀tọ̀kùlú jàǹkànjàǹkàn olórin ìbílẹ̀ lọ́lọ́kùnjọ̀kan gbogbo ẹgbẹ́ fíbà lápapọ̀ nàìjíríà youth students association àdúpẹ́ fún àdúró tìyín ní yà twenty àtúntò máa ṣe ni ní twenty twenty two ẹ ṣé púpọ̀ olùkéde ọmọbọ̀lá ní ìyọ̀yà tó yẹ bàbá àṣà. ọlọ́jọ́ ìbí sábà wọlé. bíbélì wípé máa ka iye ọjọ́ wa ká lè bá a fi iye wa sí ipa ọgbọ́n ọdún dé ọdún kò ọdún jọ àádọ́rin ọdún kì í ṣe wàsá abálájọ tí màmá wa sweet mother dikines Florence títílayọ̀ ẹ̀rín oṣó aka ìyá marvelous fi ń ta pọ́npọ́n nínú orí ọ̀fẹ́ Jésù tó mú kí ayẹyẹ ọjọ́ bíi àádọ́rin ọdún kò bá wọn lókè pẹ́ gbogbo ọmọ ìjọ CAC Kwara district o ẹ wá akápò yín sí ẹ̀yin olùgbé agbègbè àṣeyọrí quarters ní gàngán sí ẹ wá dẹ̀wọ́ ọdún ní ọdún pẹ̀lú gbẹ́kejì alága yín ẹ̀yin ti sùúrù lórí community ní gàngán sí ẹ wá bá aláyọ̀ ṣọ pẹ́ pẹ̀lú bí màmá wa dikines Florence Títílayọ̀ ẹ̀rín oṣó ṣe fẹ́ fi jó dúpẹ́ níwájú Olúwa lọ́jọ́ òbí rẹ̀ èyí ti ṣe ọjọ́ kejìléní ogún oṣù kínní ọdún twenty twenty two nínú ìjọ CAC Mount Zion zone five tèmídìrẹ́ quarters gangan ṣì láago mẹ́wàá òwúrọ̀ ẹ bálayọ̀ ṣọpẹ́ ayọ̀ yóò kárí gbogbo wa màmá ọlọ́jọ́ òbí ìgbà ọdún ọdún kan ni. service team service team na di baba ehh car owners dem wey dey worry seki say you want to repair abi maintain your car without wahala di king don come o service king auto servicing company wey be say dem get magic hand to turn your car to brand new with their ogbonge machine plus include personnel wey sabi well well service king na your one stop shop for all your car needs body work engine work plus include spray painting and baking with general main ten ance na diagnosis dem go first do before dem go begin repair am auto spare part in parts Okonkwo na direct from obodo oyinbo dem dey import am. Even sef na inside out dem dey clean car after the repair. Uh-huh. Service King Tandak Gidigba for plot thirty-six College Crescent Abel Koyejo layout Okeado Ibadan. Dem wire zero nine one three five three eight zero zero zero zero. Website www.serviceking.ng gbogbo ìbàdàn dìde lẹ̀ àkókò àdúrà ti tọ́ ọlọ́run ọdún tuntun god of new year olúwa ọlọ́run ọlábọ̀dé ọdún ayọ̀ bàbá lọ lónìí sọ fún ọ kí wọn náà dìde kó o wá gbàrí ọdún tuntun torí olúwa ọlọ́run lọ́dún jíjókòó sójú kan lọ́dún yìí kò pé ọ ni mo ṣe ní kó o wá gbàdúrà lọ́jọ́ sátidé tọ̀sẹ̀ yìí nínú àkànṣe ìpàdé àdúrà ọlọ́run ọdún love of christ global bible church tó wà ní ordinary barracks sọ́ọ̀mẹ̀lì ń bàdàn gbogbo àgẹ́ máa bọ̀ ẹni tí ò ní ṣe tí o kọ́ dẹ́. máa bọ̀ lọ́jọ́ sátidé tọ̀sẹ̀ yìí. tá a bá ti bẹ̀rẹ̀ láago mẹ́fà òwúrọ̀ ọjọ́ sátidé. aago méjìlá ọ̀sán la parí. kánsẹ́lì ló máa tẹ̀lé. lọ́jọ́ sunday ní anointing service. níbi tí gbogbo èèyàn yóò ti bí òróró tí wọ́n dání máa kẹ́gbẹ́ jésù. ìyẹn láago mẹ́fà òwúrọ̀ lọ́jọ́ sunday. gbogbo ọ̀nà ló ìwọ wá gbà tiẹ̀ náà. ajá balẹ̀ ajá balẹ̀. ajá balẹ̀ ká sọ̀rọ̀ kábà bẹ́ẹ̀ náà ni ìyàwó ọmọlúàbí àti wípé bá a bá ti dé àwọn òròyìn eléyìí tá a ti fún yín ní àkòrí àkòrí ẹ̀ kókó orí ẹ̀ gangan a bẹ̀rẹ̀ sí ni máa jù ú lódìndí lódìndí ni o ọ̀yá ǹjẹ́ ká ṣíde ká bẹ̀rẹ̀ sí ni máa fún yín ìbọn ni ká ti gbé bẹ̀rẹ̀ ọ̀yá eob hmm? ọ̀yá. jẹ́ sáré mú eléyìí kí wọ́n náà sáré kí mi lẹ́yìn pàápàá hmm. ojú ìwé kejì ìwé ìròyìn ti nàìjíríà Tribune mo ti fẹ́ ṣẹwọ́ ọ̀rọ̀ nípa ti ọlọ́pàá àpínlẹ̀ ni mo fẹ́ mú tàmọ̀ sí state police tó ní àwọn ẹgbẹ́ kan tẹ́ pé àwọn ní middle belt forum tán wà ní àárín gbùngbùn ilẹ̀ wa nàìjíríà tí wọ́n ti sọ fún ààrẹ muhammadu buhari pé ìhà tó kọ sí ọlọ́pàá àpínlẹ̀ wọ́n ní kò bójúmu tó torí pé ohun tára ń fẹ́ ni ohun tí ó sì jẹ́ kí nàìjíríà ó tẹ̀síwájú ni ààrẹ ẹgbẹ́ ọ̀hún Dr. Bitrus Pugu ló sọ̀rọ̀ náà pé ẹ wo àwọn èèyàn ti ń pariwo pé kí ìpínlẹ̀ kọ̀ọ̀kan ní ọlọ́pàá tiwọn ó ní tá a bá ń sọ̀rọ̀ nípa àtúntò tá a mọ̀ sí restructuring ní nàìjíríà yìí lára tó lè jẹ́ kí àtúntò dé bá nàìjíríà ó ní kí ìpínlẹ̀ kọ̀ọ̀kan kó kọ́kọ́ ní ọlọ́pàá ti tiẹ̀ náà ó ní àwọn èèyàn sì ń lọgun lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà ni wọ́n ń sọ pé àǹfààní púpọ̀ ló wà ń bẹ torí gbogbo wa jàgídíjàgan àti ìwà ọ̀daràn yóò tiẹ̀ lọlẹ̀ díẹ̀ ju èyí tá à ń fojú wí náà lọ àmọ́ ọjọ́ pé ààrẹ Muhammadu Buhari bí èèyàn wà láyé bó wà láàyè kò fẹ́ kan ààrẹ ń tọ́ kan ààrẹ òun ni ipò tọ́wà nì àti sáà rẹ̀ ọ̀tán ó ní ọwọ́ à ń ṣe bó ṣe wù ú ó ní èyí sì ní ó dàbẹ́ ni pé kò lè bójú mu àwọn èèyàn sì ní fẹ́ gbà ó ní ẹ̀yin ní ààrẹ apàṣẹ bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ ni ẹ̀yin ní olórí gbogbo iléeṣẹ́ ọmọ ológun lẹwa nàìjíríà bí nǹkan bá wá ṣiṣẹ́ lábẹ́ ẹ̀yin ó yẹ kí àwọn èèyàn pariwo síta báwọn èèyàn bá wá pariwo síta títí títí náà tẹ́ ẹ̀ ṣe nǹkan kan sí i àjẹ́ pé ẹ̀yin fúnra yín gan ti mọ̀ pé ẹ ti ń kùnà nù ó ní lára ojúṣe tí wọ́n fún ẹni tó bá jẹ́ bí ààrẹ lẹ́wà nàìjíríà ojúṣe àkọ́kọ́ òun ni security ìyún ètò ààbò ó ní àtìpínlẹ̀ o àtìjọba àbílẹ̀ o ọlọ́pàá súnmọ́ wọn ju bí ó súnmọ́ wọn gbágbágbá tó sì jẹ́ pé ó yẹ ká wá nǹkan ṣe sí yùn ó ní ó yẹ kí ààrẹ mọ̀ pé ìgbáyégbádùn àwọn aráàlú ọrùn òun ló wà pogu wa bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ó ní ibi tẹ́ ẹ ti mọ̀ pé ọlọ́pàá àpínlẹ̀ a rẹ̀ ẹ rí ìtàkùrọ̀ gan tó fẹ́ wáyé àti ìsọ̀rọ̀ síni ìsọ̀rọ̀ fèsì padà tó ń wáyé láàrin gómìnà ìpínlẹ̀ èkó hmm. sanwó-olú àti ọgọ́ lápá kan lórí ti magogo estate ó ní hmm. ìyẹn ẹ̀ ti mọ̀ pé iléeṣẹ́ ọlọ́pàá tó jẹ́ pé ìjọba àpapọ̀ ni ó ń gbọ́ bùkátà lórí wọn kò sí bí wọn ò ṣe ní máa ṣìwà hù nígbà míì nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní ọ̀yanilẹ́nu pé ààrẹ Muhammadu Buhari náà wá ń sọ pé irọ́ o òun ò lè gbà kí ìpínlẹ̀ kọ̀ọ̀kan ó ní ọlọ́pàá àti iléeṣẹ́ ọlọ́pàá tiẹ̀ ó ní ẹ wò ó èrò tiyín nù ẹ̀yin lẹ́sìn mọ̀ torí pé kì í ṣe ń tó dáa fúnlẹ̀ wa nàìjíríà ó sọ̀rọ̀ nípa ojú òpó tí wọ́n ní kí wọ́n làálẹ̀ fún àwọn tí wọ́n ń fẹ́ràn jẹ ó ní ha ha ẹ já sọ tòótọ́ ọ̀rọ̀ fún ara wa ẹ gbọ́ ìṣòro 19th century lọ́dún tó ti pẹ́ ẹ sì fẹ́ máa tún wọn wá bẹ́ẹ̀ ṣe máa yanjú ẹ̀ ní 21st century ẹ wàá mọ̀ pé ayé ti kúrò ní bó ṣe wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọmọ ajá ti kúrò níye tí wọ́n ń tà á nísìnyìí ìlànà ti ìmọ̀ ẹ̀rọ ló kù tọ́pọ̀lọpọ̀ orílẹ̀-èdè ń lò láti máa fi kojú àwọn ìṣòro tí wọ́n ní ẹ wá ń sọ pé kí wọ́n máa la ojú òpó lẹ̀ fún àwọn darandaran kan máa gbà ó ní àá ayé ti kúrò níbẹ̀ yẹn ẹ̀yin gan ló yẹ kẹ́ ẹ ṣiṣẹ́ kẹ́ ẹ ṣiṣẹ́ tọ́ kí àwọn Fúlàní tí wọ́n ń darán kí wọ́n mọ̀ pé ká ní ibùdó ìkẹrànjẹ̀sí ó pé ju kí wọ́n máa rìn káàkiri láti gúúsù lọ àríwá lọ pogu wa bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ pé kí ààrẹ muhammadu buhari kó tàkìjí sí àwọn ìpèníjà tó dé bá ilẹ̀ wa nàìjíríà ọwọ́ ọ̀sàlẹ̀ rẹ̀ ìròyìn kan náà tó tún jọmọ́ yùn náà wà tí wọ́n ní bàbá adébánjọ olórí ẹgbẹ́ afẹ́nifẹ́re olóyè ayọ̀ adébánjọ ń lọ sọ̀rọ̀ lánàá thursday pé bí ààrẹ muhammadu buhari ò ṣe sọ nípa ti ọlọ́pàá àpínlẹ̀ tó ní kò pé wa àti pé ilẹ̀ wa nàìjíríà ò lè ti ní ọlọ́pàá àpilẹ̀ wọ́n ní àwọn àwáwí tí ààrẹ muhammadu buhari ń wí pé àwọn gómìnà mọ lu ọlọ́pàá àpilẹ̀ láti fi tako ẹni bá ń tako wọ́n wọ́n ní ẹtú dànù àwọn èèyàn ò ní gbà yí lọ́wọ́ yín torí pé kò sẹ́ni tí ò mọ̀ pé ẹni tó wà lókè téńté iyùn ìjọba àpapọ̀ ẹ̀yin gan lo ọlọ́pàá láti fi tako ẹnikẹ́ni tẹ́ ẹ bá rí i pé ó fẹ́ gbójú agan sí yín torí náà ẹ mọ̀ wùlọ àwa wípé àwọn gómìnà máa lò wọ́n láti máa fi takò ẹ máa fẹ́ gbójú agan sí wọn ó sọ̀rọ̀ náà ilẹ̀kùn ó ní ọ̀rọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ ó wà lára tí ó jẹ́ kí ilẹ̀ wa nàìjíríà ó ní ìjọba àwa ara wa tó tó mọyán lórí ó ní bẹ́nikẹ́ni bá sì ní òun ń ta kò ó àjẹ́ pé kò fẹ́ ìlọsíwájú sílẹ̀ wa nàìjíríà nù ó ní tí ààrẹ muhammadu buhari ń sọ̀hún báwọn gómìnà mọ̀ lò wọ́n hùn kí ààrẹ muhammadu buhari gan mọ̀ pé àwọn táwọn náà wà nípò agbára gẹ́gẹ́ bí ìjọba àpapọ̀ àwọn náà máa ń lò wọ́n ó ní kì í wá sọ̀rọ̀ afẹ́ lò wọ́n ta kò wọ́n rìn bí ìbá ṣe pé ìgbáyégbádùn àwọn ọmọ nàìjíríà bàbá afẹ́nifẹ́re yìí wá sọ̀rọ̀ ó ní kí ààrẹ muhammadu buhari máa rò lọ́kàn rẹ̀ pé òun fẹ́ dárúkọ ẹni tí ó jẹ ọmọ oyè lọ́dún twenty twenty three nbà mm, mm, mm, nbà nbà nbà nbà nbà kọjọ́ ẹ wò ó tẹ́ ẹ bá mọ̀ ẹ jẹ́ ká sọ fún yín ìhùwàsí yín àti àwọn ìwà tí ẹ hù àti gbogbo ìlànà tí ẹ gbé kalẹ̀ pẹ̀lú gbogbo bẹ́ẹ̀ ṣe ṣèṣàkóso lórí àpèrè ìṣàkóso kò tọ́mọ nàìjíríà lọ́rùn ẹ̀yin kọ́ lẹ́tùn mọ́ yàn lé wa lọ́wọ́ pé ẹni tá a tẹ̀lé rèé ń bẹ lójú ìwé kejì ìwé ìròyìn ti Nigeria Tribune tó jáde láàárọ̀ yìí. ó yẹ ẹ jẹ́ ká gbéra pàápàá ọ̀rọ̀ tó bá jọun ẹ jẹ́ àfi wéra wọn lórí ọ̀rọ̀ tọlọ́pàá àpínlẹ̀ ló ti gbéra pa hmm. jẹ́mi náà wàá lọ sí ti iléeṣẹ́ ọmọ ológun náà ń sọ báyìí o torí pé wọ́n jọ ń wọ yúlífọ́ọ̀mù ni hmm. wọ́n ní ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ báyìí lẹ́yìn tí iléeṣẹ́ ológun lórílẹ̀ Nàìjíríà títí pé mọ́ fi oko mi dá àlà mọ́ ọjọ́ kan báyìí iná làáwí o ní báyìí àwọn ọ̀fẹ́ kó tún máa ṣẹlẹ̀ mọ́ lẹ́yìn tí àwọn olóṣèlú máa wọṣọ àwọn láti máa fi ṣe ìpolongo òbò ní pàtàkì pàtó wọ́n wàá dì í dì ìyàwó àmọ́ gbé láti máa fi ṣe ìwé àlẹ̀mọ́ gírí eléyìí tí wọ́n ń pè ní pósítà láti polongo ìbò wọ́n ní ọ̀rọ̀ yìí gangan òun náà ló máa ń jáde o láti olú iléeṣẹ́ eléyìí ti ṣe ti ọmọ ológun ti Nàìjíríà ibẹ̀ ni wọ́n ti ń tàkòtò ọ̀rọ̀ ọ̀hún síta o wọ́n ní wọ́n sì fi ń ba àwọn gómìnà gómìnà ní ìpínlẹ̀ tó ń ti àwọn olóṣèlú wọ́n fi ń bá wọn wí ni o wípé àwọn ọ̀fẹ́ mọ́ o àwọn òsìgbà wọ́n ní àbẹ́ ìwárí nǹkan ńgbọ́ jẹ́ pé bí àwọn bá ń ṣe àyájọ́ ọmọ ológun àbí àwọn bá ń ṣe àwọn kankan eléyìí tó jẹ mọ́ pé iléeṣẹ́ ológun ń ṣe àwọn wàá dá aṣọ pé kí àwọn gómìnà àbí àwọn èèkàn kùgbùlù àbí àwọn èèkàn olóṣèlú káwọn náà ó wọ̀ ọ́ kó fi lè jẹ́ àmì àpẹẹrẹ wípé wọ́n bá iléeṣẹ́ ọmọ ológun ṣe tí wọ́n bá ń ṣe wọ́n nírú fọ́tò tí wọ́n bá wá yà ń bẹ̀ ẹ àti jẹ́ tó jẹ́ pé òun náà wọ́n ò tún wá lọ mọ́ gbé láti máa fi ṣe èyí tí wọ́n ń pè ní pósítà fún ìdìbò kí ni wí ṣé wọ́n jẹ́ gẹ́gẹ́ bí ọmọ ológun ni àti pé ṣé ẹ̀wù ológun ni wọ́n fẹ́ máa fi tukọ̀ olóṣèlú ń dánwò kí ló bí kí ló fà á àjọṣepọ̀ kankan ò sí o nínú ẹ fi aṣọ ológun ya fọ́tò ẹ̀yẹ níbi àṣeyẹ tòun ti kẹ́ ẹ wá sọ di eléyìí tẹ́ ẹ mọ̀ fi irúfẹ́ àwòrán bẹ́ẹ̀ mọ̀ fi wá ṣe èyí tẹ́ ẹ pè ní pósítà ìpolongo ìbò wọ́n ní ẹni tó jẹ́ ẹni tí ń délé gẹ́gẹ́ bí ẹ̀ka olùdarí lẹ́ka ti ìròyìn fún iléeṣẹ́ ológun lórílẹ̀‐èdè nàìjíríà gangan òun náà ló mọ̀nájú ọ̀rọ̀ náà síta ìyẹn ya Commodore Maigida Maigida ní ẹjẹ́ á dá ọ̀rọ̀ mọ́lẹ̀ bí ọ̀rọ̀ ti ṣe lọ o láti ìsìn lọ àtinà káàkìlọ̀ fún yín o ẹnikẹ́ni ẹ gbọ́ ẹnikẹ́ni láwí o tí ọba tún gbèrú ìgbésẹ̀ bẹ́ẹ̀ nínú olóṣèlú ajásí pé irúfẹ́ onítọ̀hún ìgbésẹ̀ tó gbéhùn ọ̀tà kò àwọn ó sì rí wípé orókè lórúfẹ́ onítọ̀hún o ẹgbọ́n ìkìlọ̀ ẹgbọ́n ohun alóore ẹ sì gbọ́ ìkìlọ̀ eléyìí tó ń fọ̀ torí wípé iléeṣẹ́ ológun lẹ́yìn wọn ò fi à ń wọṣọ wọn máa fi wáde kan aláǹyẹ̀ ń tẹ́rẹ̀ kí téèyàn kan wá mọ́ lò ó fáwọn nǹkan tí ọ̀jẹ̀ mọ́ ẹ dé fìlà ológun ń bì kan ẹ gbọ́dọ̀ rí kẹ́ fi ṣe pósítà o àbí ń náà lẹ́wàá pé torí pé ẹ ti wọ aṣọ ológun àbí nǹkan kan tó jẹ mọ́ ìròyìn yẹn gùn gan o iléeṣẹ́ ológun sì tún sọ̀rọ̀ míì wọ́n ní ṣe rí i àwọn ń ṣiṣẹ́ iṣẹ́ takuntakun ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé àwọn kànáńkòrí tí wọ́n lọ sí bíi ẹgbẹ̀rún kan ọgọ́rùn mẹ́sàn-án àti mẹ́wàá one thousand nine hundred and ten òun náà tí wọ́n jẹ́ agbésùmọ̀mí ń làwọn ṣe bẹ́ẹ̀ ni àwọn dáná ogun yá ní ọdún twenty twenty one tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ tí wọ́n kú láyé ń bí tí wọ́n ti tẹ́rí gbaṣọ látàrí pé wọ́n gbéná wo ojú ológun ìròyìn yẹn pọ̀ ogun hmm. gan ojú ìwé kẹfà ìwé ìròyìn eléyìí ti ṣe delison ibẹ̀ gangan ni mo ti mọ̀ ṣé wá rí eléyìí torípò náà jẹ mọ́ ọ̀rọ̀ tó ní ń ṣe pẹ̀lú Ológundé ni o ojú ìwé kejì ìwé ìròyìn The Punch ló wà bó ti ẹ̀ jẹ́ wípé wọ́n dìídì kọ́ gẹ́gẹ́ bí àkòrí fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ fẹ́ sójúde ìwé ìròyìn The Punch láàárọ̀ yìí ni ebi tí wọ́n ti pé ìlànà ìgbésẹ̀ kan eléyìí tí wọ́n fẹ́ lò láti ṣe ogun ní ìjàkadì kan pẹ̀lú àwọn agbésùmọ̀mí tòun àwọn tí wọ́n ń kọlù lùbàlù jẹ́ hmm, wọ́n ní wọ́n pe kinní ọ̀hún ní super tucano kinní ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n lò ní pé wọ́n mú iléeṣẹ́ ọmọ ológun òfurufú bàálù ara dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ ẹni wọ́n fi máa dáná ogun máa ju àdó kú láti fi máa gbẹ̀mí àwọn tí wọ́n bá jẹ́ kànáńkòrí ní gbogbo apá ibi tí wọ́n ti lọ kóbù bá sí wọ́n ní ọ̀rọ̀ yìí gangan ni wọ́n ní yóò máa ṣẹlẹ̀ lápá ìwọ̀ oòrùn àríwá ti orílẹ̀-èdè Nàìjíríà àti àárín gbùngbùn àríwá ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ńlọ pé ó tó gé ọmọ lẹ́fì káwọn ó wagbo dẹ́kun fún gbogbo àwọn agbésùmọ̀mí tí wọ́n ń bẹ ní ẹkùn náà wọ́n ní ọgbà tí ọ̀rọ̀ yìí ti wá ń bòde òun ní ilẹ̀ amẹ́ríkà ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ wọ́n ní ilẹ̀ amẹ́ríkà ni wọ́n ti sọ̀rọ̀ báyìí o wọ́n ti fi ọ̀rọ̀ léde o ọ̀rọ̀ tí wọ́n sì fi ń léde náà ni pé ẹ wá o hey hey orílẹ̀-èdè nàìjíríà ìgbésẹ̀ Super Tucano tí ẹ pé ẹ fẹ́ lò yìí ohun ẹlẹgẹ́mọ̀ ni kọ́ máa di wípé <clears throat> nǹkan míì lẹ́rò wípé ẹ fẹ́ ṣe nǹkan míì ni ó tún jámọ́ o torí ibi abápá fẹ́ ju bọ́ǹbù sí bùbá kan láti inú bàálù tí ń rà dẹ̀dẹ̀ lókè ṣé iná ò ní jókòó tún ní jó nǹkan míì fún àdánù sunko láàkó ẹ̀rùn bí ọ̀bájá wípé ó ti sánà tí ó fi rí pé kinní ọ̀wọ́n ọ̀ràn mọ́mọ́ wọn ní ilẹ̀ Amẹ́ríkà ìní ṣe bẹ́ẹ̀ ní kí orílẹ̀-èdè nàìjíríà nílọ̀ tí wọ́n sì ń gba ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ní àmọ̀ràn wípé ìgbésẹ̀ tẹ́ fẹ́ gbé yìí ẹ̀rù dáadáa o torí wípé ajàmọ́màlà ni wọ́n ń pè ní àdó tí bú gbàmù bẹ́ẹ̀ bá pé àwọn kànáńkòrí nìkan ní ọlọ́ba bó o ní taráàlú wọ́n ní náà ni ẹ̀kan lápá abẹ́ náà làwọn náà ti ń pé ha ah, ah, ha ah, ha eh, eh, ṣé bí wọ́n bá bẹ̀rẹ̀ pé apá àpínlẹ̀ àwọn àbí ẹ̀yà ọ̀dọ̀ àwọn wọn ti fẹ́ máa ju bọ́ǹbù láti inú bàálù ṣé nǹkan ò ní dé báyìí ẹ̀rù ọmọ jẹ̀jẹ̀ láwọn apá àbíta wíì ọ̀rọ̀ ó wá ti ń jáde náà látẹnu ẹnì tó jẹ́ adelé fún adarílẹ̀ka àròyìn ti iléeṣẹ́ ọmọ ológun air commando wap maigida maigida tún da ọ̀rọ̀ síta ni ó ní ẹ wò ìgbésẹ̀ tá a fẹ́ lò yìí àwa náà àní ló ní ìlànà ẹ̀kan lọ́ọ́ máa ṣe é ó pé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tí wọ́n mọ̀ ń pa bá a ti ṣe ṣe àmúlò bàálù mọ́ fi jagun yìí ìlà àwọn fẹ́ lò fún ìlànà super tucano eléyìí tí àwọn fẹ́ lò ọ̀hún ó ní ẹ̀yin aráàlú ẹ fi ọkàn yín balẹ̀ ṣe rí bí ilẹ̀ Amẹ́ríkà sì ṣe wíwùn náà àwọn náà rí sọ bí wọ́n ṣe wíwùn náà wọ́n tún ti ta wá lólobónú àwa náà ó tún fi wo àwọn ọ̀nà bòmíì ìròyìn yẹn kẹnu ó dẹ̀ gùn gan ojú ìwé kejì ìwé ìròyìn The Punch nìyókù wà. tó lẹ́lẹ́ ń jálè mí jásílẹ̀. máì lọ sójú ọjà kó bírèkì ọkọ̀ ojú ìwé kejì ìwé ìròyìn nàìjíríà Tribune mo ṣì wà o ọtọ mo fọnà sójú tí ń ṣe gómìnà ìpínlẹ̀ Benue àná tí ń ṣe ọjọ́ àlàmísì n ló sọ̀rọ̀ pé ìpè tóun ti ń pè tẹ́lẹ̀ fún ààrẹ Muhammadu Buhari òun tún tún pè o kí ni ìpè ọ̀hún ìpè ọ̀hún ni pé àní kí ààrẹ Muhammadu Buhari ó kéde pé ẹgbẹ́ àwọn Fúlàní tí wọ́n ń kóra wọn tí wọ́n ń kẹran jẹ tí wọ́n ń pera wọn ní Fúlàní Social Cultural Organization kó pè wọ́n pé agbésùmọ̀mí ni wọ́n tá a mọ̀ sí terrorist kì í ṣàwọn nìkan o ó tún dá ka wọn míì ó ní òun gbójú agan sí ààrẹ muhammadu buhari gẹ́gẹ́ bó ṣe sọ pé ẹgbẹ́ òṣèlú pdp ti kùnà ó ní ó yẹ káàrẹ muhammadu buhari mọ̀ bí wọ́n bá tiẹ̀ ń tan ara wọn ó yẹ kí àwọn èèyàn sọ fún wọn pé apc àti ìṣàkóso yìí ó ti já àwọn ọmọ nàìjíríà nítàn mọ́ ọtọ nínú ọ̀rọ̀ tó fi síta tó jẹ́ pé amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lórí ọ̀rọ̀ tọjọ mọ́tìròyìn àti kànsára ìlú nathaniel iyu ńlọkọ ibẹ̀ ló ti ń pé ẹ kéde àwọn ẹgbẹ́ agbésùmọ̀mí ẹ kéde wọn pé àní ẹ kéde àwọn daranjẹ yìí ẹ kéde wọn bíi agbésùmọ̀mí àwọn sanbẹ̀sọ̀fàpọ̀rọ̀rí náà ẹ tún kéde wọn ó ní tẹ́ ẹ bá kéde àwọn oníwà bàjẹ́ ibi ẹgbẹ́ agbésùmọ̀mí ẹ wo àlàáfíà ò lè jọba ó ní ìgbà náà ni wọ́n mọ̀ pé tí wọ́n ń ṣe kò bófin mu àti pé ìwà ọ̀daràn ni wọ́n ń wù ó ní ìgbà náà sì ni àwọn tí wọn kì í ṣe ọ̀daràn wọ́n lè mọ ṣiṣẹ́ wọn bó ṣe yẹ àti bó ṣe tọ́ ó wá ké sí ààrẹ pé kí ààrẹ ó ní ìgboyà láti kéde rẹ̀ pé Miyetti Allah agbésùmọ̀mí ni wọ́n Miyetti Allah Cattle Breeder Association ó of Nigeria macban ó ní ẹ kéde wọn náà ó àtàwọn tí wọ́n pera wọn ní Fulani Nationality Movement Fulham ó ní ẹ kéde àwọn wọ̀nyí náà pé agbésùmọ̀mí ni wọ́n ó ní lóòótọ́ o lóòótọ́ o ìjọba àpapọ̀ ilẹ̀ wa Nàìjíríà wọ́n rí i pé ipa burúkú òun ni àwọn agbésùmọ̀mí àti àwọn gidingankú yìí ní lórí ètò ààbò ilẹ̀ wa Nàìjíríà ó ní ẹ wò ó tí wọ́n bá sọ pé wọ́n gbé wá ní gbígbóná hmm. kíjọba àpapọ̀ lẹwa nàìjíríà náà fi gbígbóná tẹ̀lé ni ẹ fi yangan san yangan òun ni mọ̀ ń ká yangan lára hmm. ó ní tẹ́ ẹ bá lọ ń fọwọ́ hẹ̀rẹ̀hẹ̀rẹ̀ mú wọn tẹ́ ẹ tètè kéde wọn pé ẹ ti di agbésùmọ̀mí olóṣèṣe kí wọ́n máa jẹ gàba lórí ìjọba àpapọ̀ kí wọ́n sì máa fi ojú ọmọ nàìjíríà gbolẹ̀ ó ní àtàwọn àtàwọn tí wọ́n tí wọ́n jẹ́ bí agbátẹrù wọn náà lẹ́ẹ̀kéde pé agbésùmọ̀mí ni wọ́n ẹ̀sìn ń wá wọn ó ní bíbẹ̀ kọ́ nǹkan bàjẹ́ ju bá a ṣe rò lọ ẹ wò ó bó ṣe sọ̀rọ̀ ọ̀hún tán hmm. ìròyìn míì tó hàn pákán ọdún 2023 nìròyìn ọ̀hún tó sọ̀rọ̀ lórí ẹgbẹ́ òṣèlú PDP ni wọ́n ti wá ní àwọn ọ̀rọ̀ ààrẹ Muhammadu Buhari kó gbàgbé rẹ̀ tó bá ti ní lérò tẹ́lẹ̀ pé òun lòun fa ọmọ oyè kankanlẹ̀ tí wọ́n ta òrólé lórí torí pé gbogbo ọmọ Nàìjíríà pátá ló ti kọ́ ọ́ ó wọ́n ti kọ́ ààrẹ wọ́n sì tún kọ́ ẹni tó bá fà kalẹ̀ gan pápá pé ọmọ oyè ni ẹgbẹ́ ọ̀hún wọ́n sọ̀rọ̀ níbi ọ̀rọ̀ kan tán fi síta àtẹ̀jáde ọ̀hún ti débọ̀ ológun àgbà tó fi sílẹ̀ ní ọjọ́ tọ́ọ̀sì àná ibẹ̀ náà ti pé gbogbo ọmọ nàìjíríà pátá ni ọkọ̀ ọmọ oyè tó bá jẹ́ pé ààrẹ muhammadu buhari ló pe ọmọ oyè ọ̀hún ní torí pé ẹgbẹ́ òṣèlú apc wọ́n ti tu wọ́n ti ṣe tí ó yẹ kéèyàn ó ṣe wọ́n sì ti kọjú àwọn ọmọ nàìjíríà sóòrùn rọ̀lẹ́ ó ní tó bá dọdún 2023 níbi ètò ìdìbò tí ó wáyé tó jẹ́ ti gbogbogbò àwọn ọmọ nàìjíríà ó fi hàn pé àwọn ò sí lẹ́yìn apc mọ́ ó ní ẹ wá gbọ́ àwọn ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu ààrẹ muhammadu buhari níbi ìfọ̀rọ̀wérọ̀ kan tí wọ́n ṣe fún wọn tí wọ́n ń pé àwọn àwọn o ẹni tí ó jẹ̀bi ọmọ òye o àwọn fi pamọ́ sínú odò okùn àwọn torí pé káwọn èèyàn má bàa gbẹ̀mí ẹ̀ wọ́n ní ta ni bẹ́ẹ̀ bá kéde ẹnìkan pẹ́rẹ́ ẹ wò ó ẹ ti kó bóńtọ̀ ọ̀hún torí pé ọmọ nàìjíríà ọkọ ni ẹgbẹ́ òṣèlú pdp tún wá sọ̀rọ̀ pé sẹ́yìn ò mọ̀ pé gbogbo ohun tẹ̀ ń ṣe yìí pátá ẹ rẹ̀ lẹ fi ń yí ọ́fíìsì yín bí ìgbà tí ẹ sì ń fira yín ṣe bí ìgbà tí ẹ fira yín ṣaláwàdà ni ó ní ẹ wá so yangamẹ́dì ẹ fẹ́ sọra yín di aláwàdà adìyẹ ó ní àwọn ọ̀rọ̀ tí wọ́n sì tún béèrè lọ́wọ́ wọn ní Channels Television lọ́jọ́ Wednesday wọ́n ní ààrẹ ò mọ bí ààrẹ ó ṣe sọ ààrẹ wá ń pè ẹ́ nígbà táwọn dórí oyè ó ní owó jẹ́ ń tajálá epo àti àgbá epo ní àgbáyé ńlọ́jà wálẹ̀ PDP wà ń hundred dollar ní ń ta àgbá epo kan ńgbà táwọn ó sì débẹ̀ ó ti di thirty seven dollar heye ó ní bóyá ààrẹ muhammadu buhari bóyá wọn ò mọ̀ káwọn tètè máa sọ fún wọn pé lọ́dún nineteen ninety nine táwọn dórí oyè wọ two thousand and fourteen owó epo rọ̀bì ní àgbáyé tí wọ́n ń pariwo pọ̀ wà lórí eh, hundred dollar kìnnìkan kìnnìkan irọ́ ni ó ti já wálẹ̀ ńgbà náà ní àwọn ọ̀rọ̀ tí ààrẹ ń sọ yìí hmm. ó fi hàn pé òye òye ààrẹ dáadáa ó ní ẹgbẹ́ òṣèlú PDP ńgbà táwọn dúró yìí ní ọjọ́ ìkọkàndínlọ́gbọ̀n oṣù karùn-ún ọdún 1999 ó ní iye tí wọ́n ń ta jálá epo àbí àgbá epo rọ̀bì ní àgbáyé ní sixteen point twenty seven dollar ó ní bẹ́ẹ̀ ni bí wọ́n ṣe ń tà nù ó ní nígbà tí ó fi máa wọ bíi november december ní ọdún two thousand and fourteen ló wá ṣe ń lọ bíi eighty dollar ìgbà míì yọ wá sí sixty three dollar ó ní bó ṣe wà nù ó ní lábẹ́ ààrẹ muhammadu buhari òun gangan ẹ jẹ́ kí wọ́n jáde kan wá sọ ìgbà wo lepo rọ̀bì já wá sí sixteen dollar per barrel àá tí wọ́n ta àgbá epo kan ní dọ́là mẹ́rìndínlógún ó ní ẹ sọ ó ní ìgbà tí àwọn wà ń bẹ̀ pẹ̀lú bí owó epo ṣe pọ̀ tó ó ní àwọn sì gbìyànjú gbìyànjú láti jẹ́ kí ọrọ̀ ajé lẹwa Nàìjíríà kọ́fẹ̀ àwọn gbìyànjú gbìyànjú àwọn ẹ̀ka tí ó ti sorí kọ́ tẹ́lẹ̀ bíi èso ogi àwọn gbé wọn dìde àwọn gbìyànjú gbìyànjú káwọn rí i pé àwọn tí wọ́n fẹ́ dókòwò láti ilẹ̀ òkèèrè àwọn náà wá sílẹ̀ wa Nàìjíríà wọ́n wá fowó wọn dókòwò nígbà táwọn ó kúrò lórí oyè ansọ́ọ̀mù ó ní hmm, ọrọ̀ ajé ilẹ̀ wa Nàìjíríà tí wọ́n bá ní kàkà ní iye olówó dé five hundred and fifty billion US dollar ńlá wọn fà lé ààrẹ Muhammadu Buhari lọ́wọ́ ẹgbọ́n ń bo lowó wà lọ́dún twenty fifteen ó ní ààrẹ ọ̀wá dáhùn àwọn ìbéèrè tí wọ́n ń béèrè lọ́wọ́ ààrẹ lórí Channels Television tí wọ́n ń béèrè pé iye báyìí báyìí báyìí ni wọ́n ń ta nǹkan tẹ́lẹ̀ tẹ́lẹ̀ iye gbèsè báyìí ni Nàìjíríà ní tẹ́lẹ̀ kẹ́ tó dé gbèsè Nàìjíríà ti fò sókè ó ti wọ̀ báyìí àwọn tí ò níṣẹ́ lọ́wọ́ tẹ́lẹ̀ wọn ju iye báyìí lọ àwọn tí ò níṣẹ́ lọ́wọ́ nìsín wọ́n ti fò sókè iye báyìí ni wọ́n ń ṣẹ́ dọ́là one ninety seven naira ni wọ́n ń ṣẹ́ dọ́là nísìnyí dọ́là ti fò fẹ̀rẹ̀ ó ti ń wọ five hundred dollar owó bẹtiró náà ti kúrò níye tó wà ní two thousand and fifteen eighty seven naira ni wọ́n ń ra jálá epo ó ti di one sixty five ó ní ààrẹ ò rí yín sọ rárá o wọ́n sọ̀rọ̀ sí o wọ́n ní ààrẹ ìbá tiẹ̀ wá lo àkókò náà láti múra rẹ̀ wálẹ̀ kó sì pé ẹ̀yàn ọmọ nàìjíríà a mọ̀ pé a ti kùnà bẹ́ẹ̀ la mọ̀ pé ajá yín ní tẹ̀mọ́ ẹ má bínú ìbá tiẹ̀ wá dùn sọ ẹ wọ ọ̀rọ̀ pọ̀ ó pọ̀ ojú kejì ìwé ìròyìn Nigerian Tribune yòókù wa ẹ jáwọ́ ọjà sí lọ́jọ́ ọjà àlọ́run gbèsè ajá balẹ̀ ajá balẹ̀ ajá balẹ̀. Operation seven seven seven. Ìpàdé àdúrà yẹn tún ti ṣe lọ́gọ́ twenty twenty two. Nínú ọdún titun. Ọlọ́run kì í bá gbẹ̀ka ìdè àgbà. Bá dìde ọ̀rọ̀ kan. Àṣẹ ah, wọn lọ. Ayé tó lóko twenty twenty two ẹni dà. Ó yẹ ká lọ gba àṣẹ láti ṣògo. Operation seven seven seven. Ìṣẹ́lógún fún Sunday méje Wednesday méje friday méjì àkọ́kọ́ ní twenty twenty one ní ọlọ́run tó pé wòlíì emmanuel kẹ́hìndé akọ́dẹ bàbá jíjí ọ̀rọ̀ kan tó fi máa yọ̀ǹda ìrànlọ́wọ́ tọdún tuntun fáwọn èèyàn àkórí ẹ̀ nítorí tí olúwàjì ó fà yóò ràn mí lọ́wọ́ gbogbo ẹni bá fara hàn ọlọ́run ló máa ràn wọ́n lọ́wọ́ gbogbo èèyàn ló tó máa ràn wọ́n lọ́wọ́ ní twenty twenty two pẹ̀lú ìpínyà lórí prophet amos ọlárẹ̀wájú ọ̀dẹ́yẹmí prophet prince ẹ̀yàdí adégbìtẹ̀ evangelist e títí adégòkè prophet káyọ̀dé òrì bàbá àti màmá kíkí ọ̀rọ̀ kan prophetess dùn pa lọ́jọ́ sunday mẹ́fà ìdájí la ó máa dé nfa tún sí. ọjọ́ wednesday mẹ́sàn-án òwúrọ̀ nìyẹn ní títí lọ pẹ́. ìṣòro náà ní ní friday ìyẹn nfa tún sí. christ in love the people global ministry. ọkọ tuntun fẹ́ bọ̀ ayé rẹ̀ wá gbàdúrà. ọmọ rẹ̀ ìyá ìkókó á máa kó ayọ̀ ọmọ <laughs> lára ọmọ rẹ̀ mọ́ tónítóní báyìí ah, egungun ẹ̀ tún lè ṣe ló ń ta pọ́npọ́n èèyàn ajíyan ẹ̀gbọ́n bá sọ pé àṣẹ̀ṣẹ̀ bí ni kí làṣírí ẹwà rẹ̀. wẹ́rẹ́ ni. wẹ́rẹ́. bẹ́ẹ̀ni wẹ́rẹ́ herbal mixture ìyá ọkọ mi ló júwèé ẹ̀ fún mi pé ohun tí àwọn ń lò láti àyébáyé nìyẹn láti ìgbà tí oyún ti dúró sí mi lára báyìí ni mo ti ń lo wẹ́rẹ́ kókólégùn mi lè nínú oyún mo ń jẹun dáradára lọ́jọ́ ìkúnlẹ̀ mi ẹ̀wẹ̀ para lọ́mọ bọ́. àfi kébì náà yára lọ ra wẹ́rẹ́ herbal mixture. káwọn òbejì lè bọ́ sílẹ̀ wẹ́rẹ́. àbí o. nínú oyún wẹ́rẹ́ lọ bá mi ṣe. níbi ìbímọ wẹ́rẹ́ lọ bá mi ṣe. Ah. mo rù mọ́kúnlẹ̀ eh. mo sọ láyọ̀ o wẹ́rẹ́ ló bá mi iléeṣẹ́ àjẹbí tradu medical health care center tó ń ṣe ó le koko ló ṣe wẹ́rẹ́ ń wà lẹ́yìn young adé motors ososami junction òkè àdó ìbàdàn telephone zero eight zero twenty six twenty six sixty eight twenty six wẹ́rẹ́ ayọ̀ abiamọ. bàbá bọ́lá àwọn aláwòye dé àìsàn àtàrùn tó ń ṣe kọ́ńtàdígbọ́lágun ara ẹ̀ wá bíbà pẹ̀lú ewé àtẹ̀gbọ́ ilẹ̀ bá bá wa ọ̀nà àbáyọ dé bórí bá ti kún alábẹ́ni ká wà lọ. bódò bá ti kún àgbàlagbà ọmọ wẹ̀ lọ́rọ́ kan. gbogbo ẹ̀dá tó ní kalẹ̀ hẹ̀. lẹ́ẹ̀kọ̀ọ̀kan lórí ogun tó fẹ́jú tó tó mọ́ wọn. ẹ mọ́kànbalẹ̀ ọ̀nà àbáyọ dé. bàbá wa aláwòye ló bẹ́ẹ̀rù bá kọ òkè tó kọlẹ̀. ó tún níbi kan àgbẹ̀ o. ìwọ náà mọ fọwọ́ ara rẹ jábára. bàbá wa aláwòye ti wà nílùú ìbàdàn ní àjàó bus stop ní express ọ̀nàjọ́ ládùúgbò jákan ẹ sì lè pè wọ́n sórí nọ́mbà yìí oh eight oh eighty six twenty three twenty five ninety four àti oh eight one twenty two fifty two two thirty seven seventy nine bàbá bọ́lárẹ̀wá aláwòye ló ní ẹ̀tújúká ayọ̀ ló kàn ó. délé pàdí mi tó já e jù. wàá ṣeré ọmọ ìyá mi. <laughs> Ah, ah, ìgbà wo ló ti ṣẹ̀ṣẹ̀ já ẹṣin ọkọ̀ tuntun eléyìí. ọkọ̀ tuntun báwo. ikọ́ ṣoṣo tó mọ̀ mímọ̀ náà ni. irọ́ ni o ní mọ́tò tó ń fojoojúmọ́ gbowó lọ́wọ́ ẹ̀. báwo ló ṣe ṣe tó fọ́ dàbí tuntun báyìí. iṣẹ́ ọwọ́ service king lórí yẹn. tẹ́ fẹ́ sí mọ́tò ṣe kó dàbí tuntun service king auto servicing company tó ń sọ mọ́tò di tuntun bí ìyàwó àṣẹ̀ṣẹ̀ gbé èyíkéyìí ìtọ́jú ara ọkọ̀ tẹ́ fẹ́ ṣe bó bá jẹ́ mẹkáníkì mechanical bó jẹ́ body work ẹ̀dá gbogbo ẹ̀dá service king. àwọn akọ́ṣẹ́mọṣẹ́ pẹ̀lú iṣẹ́ ìgbàlódé ni wọ́n fi sọ mọ́tò di tuntun lọ́dọ̀ wọn. èyíkéyìí páàtì ọkọ̀ tẹ́ bá ń fẹ́ direct ni wọ́n kó ọ wọlé látòkè òkun American cars Japanese cars tó fi dórí German cars. diagnosis ìyẹn àyẹ̀wò ni wọ́n akọ́kọ́ ṣe kí wọ́n tó dáwọ́lé mọ́tò rẹ̀. wọ́n mójúlẹ̀jà ìgbàlódé spray painting tó fi mọ́ baking tinútẹ̀yìn ni wọ́n sì fọ mọ́tò fún gbogbo oníbàárà wọn tí wọ́n bá parí iṣẹ́. bí ọba service king gua sí college crescent abel kóyèjọ layout òkè àdó Ìbàdàn zero nine one three five zero zero zero three eight four service king ọba tó ba lórí gbogbo mọ́tò. fire for fire ni ẹ fi ṣe. twelve hour tari prayer meeting. gbogbo ẹni fẹ́ gbàgbára ọ̀tún fún ìrìn àjò twenty twenty two ó yá o. ní csc gbaremu center. Wòlí ọlọ́run alàyè pásítọ̀ sí ọláyà. Ní ọlọ́run pàṣẹ àgbàdì àdúrà wákàtí méjìlá ìfún o. Refuel my fire. Látàgọ́ mẹ́rin ìrọ̀lẹ́ lọ́jọ́ Friday seven. Ní ọlọ́run yóò ti máa tó iná agbára dá sínú ayé oníkojúkọ ènìyàn fún ìrìn àjò ogun lọ́dún yìí. Má dàgẹ́ mọ́lẹ́ jáde wá gbàdúrà ní kùtùkùtù ọdún yìí kó o gbárí àkọ́kọ́. Ọ̀pọ̀ ìránṣẹ́ ọlọ́run àtàwọn olórin ẹ̀mí ló máa pẹ̀lú pásítọ̀ sí ẹ̀. Ọláyà ṣiṣẹ́ ìránṣẹ́ o. Gbogbo ẹni CAC Gbaremu Center, Leaders Junction, Tribune Road màlẹ́fọ́lá fi òkè àdó ń bàdàn. láàrin wákàtí méjìlá àdúrà a máa tún náà agbára dá sínú rẹ lóṣù àkọ́kọ́ yìí gangan ni o. ìlérí ọlọ́run fún ayé rẹ ní twenty twenty two máa wá símúṣẹ́gbà bẹ́ẹ̀. yìí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí jàǹfààní rẹ̀ yóò wúlò fọmọ aráyé ṣe wọn lóore àríyá àti fàájì pẹ̀lú ìdùnnú ni yóò bẹ̀rẹ̀ sí pèsè fáwọn èèyàn pàtàkì orísun fọkànbalẹ̀ ni yóò jẹ́ fáwọn arìnrìn àjò ààyè rọrùn fáwọn tó bá fẹ́ sàríyá ibi tá a gbélé sàsòforí lóṣùká pẹ̀lú ààbò tó péye ibùdó oúnjẹ aládùn pẹ̀lú àwọn mímu ti sara lóore sukami friday ọjọ́ keje oṣù táwa yìí ni aago mẹ́rin ìrọ̀lẹ́ làdí yóò wà á fọnà sójú kẹ̀kẹ́kẹ́ àjò rẹ́rìn pẹ̀lú àwọn àwàdà tí múnú ẹni dùn délẹ̀ ọ̀nàdùgbà adébálá ìgè lálejò pàtàkì pẹ̀lú àwọn ọ̀tọ̀kùlù yàrá wà tẹ́sùn tá a bá parí àríyá ẹ máa bọ̀ kájọ ṣe o sukam leading hotel and suite plot mechanic scheme opposite new garage off ìjẹ̀bú òde road ìbàdàn dákun má gbà yín o kó o má bàa pàdánù àríyá tó kà mọ́. ẹ jẹ́ kájọ ṣe. àwa ó ti gbára ọ̀tún ó tún ti fagbára kágbára yé yeah. Adam's Desire Adam's Desire ẹ amárale kókókókó. Adams Desire ó tún dé kókókó bí ọ̀tá. Ìlọ́po ìlọ́po agbára lóògùn Adams Desire bá dé lọ́wọ́ yìí. Fún gbogbo ọkùnrin láti kójú òṣùwọ̀n. Odidi ọjọ́ mẹ́jọ lè máa fi lò Kẹ́ lè ríṣẹ́ rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ṣùgbọ́n ṣá o. Ó ti lágbára ju ti tẹ́lẹ̀ lọ sà. Bó ti wá kún fún agbára. Bẹ́ẹ̀ náà ni ìrísí rẹ̀ ti yàtọ̀. Odidi ọjọ́ mẹ́jọ lè máa fi lò ó. ti wà káàkiri ilé ìtajà oògùn òyìnbó. Jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Oògùn Adams Desire orílẹ̀-èdè Amẹ́ríkà ni wọ́n ti pòó pọ̀ tí wọ́n gbé e jáde. Ilé-iṣẹ́ Silken Limited Nature's Field ló ń pín tó ń tà àjọ nafdac ti jàn ló ń tẹ̀ fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹlẹ́gbẹ̀ sórí àwọn nọ́mbà yìí zero eight zero three five five nine four zero eight four tàbí zero eight zero seven five zero nine one zero two zero. makanaki makanaki <laughs> mo ṣe àmọ̀ díẹ̀ tó fi gbé tọ́pù rò ní. gbèrú nìkan kọ́ kọ́dà mo tún fa sọ́sẹ́sì lọ. ká tẹ́lẹ̀ ni n ti pààrọ̀ fóònù bíi ẹ̀mẹ́fà wo fóònù rí ojú okòrì ni. bẹ́ẹ̀ni o ojúlówó ṣe fi wẹ́ẹ̀bù gèje top success ní kò máa rò nípa rẹ̀ tó o bá fojúlówó fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọlọ́kùn ọ̀jọ̀ kan lẹ́dínwó jùlọ tẹlifíṣàn pẹ̀tù tó milẹ̀ títì fìríjì iye kọ̀ndíṣánà wọ́sí mọ́sínì àti gbogbo èlò létí lónà pátá ìbàlọ́ọ̀bà ní top success tó fi máwọn èròjà fóònù tó jẹ́ fọ́lọ́kọ́mù àti láptọ̀pù bọ́ọ̀sì sí ìrajà lọ́mọ fẹ̀bù ṣèfàjẹ́ má gbàgbé o lè ra fóònù pẹ̀lú ìdá péré tí fóònù sì di tiẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tó sì máa san yòókù díẹ̀ díẹ̀ díẹ̀ ìwọ náà kà sí top success ní woro roundabout ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ ecobank lójú ọ̀nà tó lọ sí ring road challenge ìbàdàn àtúwọ̀ alájẹsẹ́ kòkó wa house dùgbẹ́ ìbàdàn tó fi mọ́ káàkiri building kún elizabeth mọ́kọ́lá àti nínú ilé epo total grace mọ́kọ́lá ìbàdàn zero eight zero seven four eight eight eight eight eight eight ó sì lè kàn sí topsources.ng. Welcome to Country Kitchen, a modern restaurant that serves both local and continental cuisines as you like it. Meat pie, burger, shawarma, donuts with ice cream and others. At Country Kitchen, you will also enjoy local meals like never before with assorted meats and fishes such as fresh fish, stockfish, momo, bokoto with garnished, fried or roasted snail and chicken and many more that go along with fried rice, jollof rice, German and bean porridge, egbo, and wagoy to mention Stand by fuel, Country Kitchen's bread is succulent and tasty. At Country Kitchen, their servers, attendants, and other members of staff are very courteous. Country Kitchen restaurants are sited in hygienic environments in Ilefe, Oshogbo, Ibadan, Abeokuta, and other cities in Nigeria. Country Kitchen also caters for event needs. For inquiries, please call 080 Country Kitchen, so sweet. irinwó igbó pakẹ́sẹ̀ àjànàkú ti bá wọn sùn bí òkè. olùbàdàn kan mú lọ o ọlọ́run ọlọ́ adé tó jí lọ ọlọ́run ọlọ́ o ọlọ́run ṣe èèyàn o. kátórẹ́rin ó digbó kátórẹ́fọ̀n ó dọ̀dàn kátóra kíkanjú ọba bí àkànmú adétúnjì ó tún di bẹ́ẹ̀ ní rí ni tí jọni kábíyèsí sọ́líù àkànmú adétúnjì ògúngúnnísọ one olúbàdàn lẹ̀ ìbàdàn ọ̀run rẹ àgbáòye lẹ̀ ìbàdàn olóyè oríkọ́ládé karim ló ń kí gbogbo ìbàdàn nílé lóko lódò lẹ́yìn odi kó aráfẹ́rakù ọba wa àgbáòye lẹ̀ ìbàdàn kí gbogbo mọ̀lẹ́bí ọba bẹ́ẹ̀ ló ń kí gbogbo olóyè àgbà níbàdàn ẹgbẹ́ ọmọ bíbí ilẹ̀ ìbàdàn ccii gbogbo ẹbí ọba ń bàdàn lórí gbogbo ìyálọ́jà babalọ́jà ń bàdàn àtàwọn àlejò tó fi farakọ ọba wa ti ṣẹlẹ̀ kọkànlélógójì ọba nílùú ìbàdàn ọba tọ́jà jayé ti gbà rẹ tòrò lásìkò ẹ ọba sọ́ọ̀lì àkànmú adétúnjì àkànmú jí ọmọ ọlọ́yẹ akọ́lédọ́yẹ ọmọ alùsẹ̀kẹrẹ málùtìsẹ̀ ọmọ alájẹ ọba ọmọ ìbàdàn olóyè karim ló ọba wa. aláwọ̀ rẹ̀ ajá balẹ̀ náà ni ìkànnì fresh fm náà ni one zero five point nine ẹ jẹ́ ká tún ṣe bẹ́ẹ̀ ká tún gbẹ̀rà kà sídà ká gbẹ̀rà kà sídà sọ́wọ́ iwájú mọ̀ ni ojú ìwé kẹjọ iná ni wọ́n ti kọ́kọ́ mú un nínú ìwé ìròyìn Daily Sun àgbà wá sí ojú ìwé kọkànlá àwọn ọ̀rọ̀ tí ààrẹ sọ òun náà ni a fẹ́ mú ẹnu bà ní tètè ń bẹ̀ ní ojú ìwé kẹjọ ìwé ìròyìn eléyìí tí ń bẹ ní ọwọ́ mi yìí Daily Sun ibẹ̀ ni ọ̀rọ̀ ti ń jáde o tí ààrẹ títí ń sọ̀rọ̀ pé ẹ wò ó ara ò gbé mọ́ ara ti ń béèrè lọ́ọ̀ mi bí mo ṣe ń dàgbà sí yìí àti wàá máa ṣiṣẹ́ oníwákàtí gúngùn ara mi ò gbé mọ́ o ààrẹ lẹ̀ yìí Muhammadu Buhari bàbá ni wọ́n fi ọ̀rọ̀ yìí léde o bàbá ni ẹ máa wò ó èèyàn ò kéré sí nínú ayé èèyàn ń dàgbà sí i ni o bẹ́ẹ̀ èèyàn bá sì ti ń dàgbà sí bẹ́ẹ̀ náà ni àrò ọmọ béèrè ní ọwọ́ èèyàn wọ́n ní baba najú ọ̀rọ̀ yìí síta ń gbà wọ́n ń fi ọ̀rọ̀ wà lẹ́nu wò náà ni o ìyún ní mòǹbáwòrán ti ilẹ̀ wa NTA wọ́n ní baba ní baba ní àkà ní ẹni èjì mo mọ̀ ti lé ní ẹni ọdún mọ́kàndínní ọgọ́rin seventy nine mi mo ti ṣe ayẹyẹ ọjọ́ bí ẹ̀ kọjá lọ́dún tó kọjá ara ti wá ń béèrè báyìí oníṣẹ́ rí kí wọ́n máa lo àwọn wákàtí mẹ́fà méje mẹ́jọ lọ́fíìsì ara àwọn ọ̀fẹ́ gbé mọ́ kódà gan pa oṣù mẹ́tàdínlógún tó kù seventeen months tóun ó fi kúrò lórí àpèrè yìí bí ìgbà pé kí wọ́n pọ̀là ló pè ní <laughs> bàbá nítorí pé ara ọ̀fẹ́ gbé mọ́ ó ní kódà gan pa òun ti ẹ̀ wò ó pé covid nineteen gan ọmọ tún ṣeun lápá abì kan torí wípé lọ́wọ́ tá a wà yìí kì í ṣe gbogbo àlejò tóun ọ̀bà tún máa rí lòun rí mọ́ ọ̀rọ̀ covid nineteen ti jẹ́ kí àlejò ó tún dínkù ní rírí nídojúkojú máa bá ṣe ìpàdé ààrẹ ní pàpà síbẹ̀síbẹ̀ ṣe rí ara mi ti ń béèrè o kankan wa máa rò pé bóyá àbí èmi àbí wọ́n tún wò pé mo tún fẹ́ ṣe sí ṣé kí ni sí eléyìí tó wà ńlẹ̀ gan kọ́bẹ̀ èdùmàrè kọ́bà mi yanjú ẹ̀ ni o ọ̀rọ̀ ààrẹ yẹn lódìdí lọ́wà ní ojú ìwé kẹjọ ìwé ìròyìn Daily Sun ṣẹ̀wárí ọ̀rọ̀ míì tí ààrẹ tún nà yẹ́ ẹ̀ sóde ní ojú ìwé kọkànlá ìwé ìròyìn The Punch ìnìyẹn wà ó ní ń ṣe pẹ̀lú agbo òṣèlú tòun ọ̀rọ̀ òṣèlú ni ààrẹ ni ẹ wá gbọ́ o ẹ̀yin ọmọ ẹgbẹ́ òṣèlú APC All Progressive Congress ẹgbẹ́ ọlọ́wọ̀ ẹjẹ́ àtètè ṣe tí wọ́n ń pè ní ìpàdé àpérò yíyan olóyè ẹgbẹ́ convention wa o lójú ọjọ́ bí bẹ́ẹ̀ kọ́ afẹ́dì ìdì fààyè lẹ̀ ni bí ìgbèyàn fẹ́ mú ẹran sọ̀ndùsọ̀ndù tọ́fẹ́ mọ̀ọ́mọ̀ dé tán kó sì filẹ̀ fún ológìnní kọ́ wá gbẹjẹ ni ó ní bá a bá ilé pẹ́ ju bá a ṣe ń ṣe yìí lọ àfẹ̀sì kọ́mọ̀jẹ̀ wípé ọ̀nà rèé tí ẹgbẹ́ òṣèlú alábùradà ní Nigeria People's Democratic Party PDP tí wọ́n fi gba ìṣàkóso ìjọba mọ́ àwọn lọ́wọ́ ajagun gbébọn tì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Muhammadu Buhari iná ló nájú ọ̀rọ̀ yìí síta o níbi títí ń sọ̀rọ̀ ó ní gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn pátápátá tó gbèrú lẹ́gbẹ́ òṣèlú APC òun lòun bá sọ̀rọ̀ ó ní káwọn ó tètè ṣe convention ẹgbẹ́ òṣèlú APC òun náà ni ó mọ̀ dáa ó ní ikú tó pa ládìẹ kò yẹ kó pelé wúrẹ́ o ṣẹ́yìn náà rántí ńgbà táwọn náà ó fi rọ́wọ́ mú wàá máa bọ̀ lórí àpèrè bẹ́ẹ̀ bá gbàgbé ìtàn sọnù ẹjẹ́ ń ṣíwèé tàn yìí ǹjẹ́ ẹ mọ̀ wípé ẹgbẹ́ òṣèlú PDP ńgbà náà àwọn náà ń wò pé àwa ara wa ń bẹ̀ kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ ó ní ibi wọ́n ti ń fa kinní ọ̀hún lọ́bọ̀lọ́bọ̀ lọ́ọ́ wọn mọ̀ pé bí ọ̀rọ̀ bá ti ń pẹ́lẹ̀ ìmọ̀ gbọ́n ni ó nígbà wọn ò fi ṣẹ́jú pẹ́ ẹgbẹ́ òṣèlú ACN ANPP CPC abuga àwọn ti para àwọn papọ̀ lójú kan àwọn ti gbé ìgbésẹ̀ eléyìí tó yí ẹgbẹ́ òṣèlú PDP lágbódà áná kí wọ́n tó pé àwọn jí àtìláwí ti dóko omi tó fẹ́ lọ ó ní ẹ wo ìṣẹ̀lẹ̀ yìí ni mò ń rán yín létí o ikú tó pẹlẹ́dì ẹ mọ̀jì ó tó pa eléwúrẹ́ o ẹ jẹ́ tètè gbé ìgbésẹ̀ ààrẹ lọ́rọ̀ tó ń sọ yìí ẹgbẹ́ òṣèlú òun gangan iná ló jẹ òun lógún ìdí sínú tó fi ní yíyan olóyè ẹgbẹ́ ẹjẹ́ ó bẹ̀rẹ̀ ń wọ́ọ̀dù wọ́ọ̀dù ẹ jẹ́ kí àwọn tí tí wọ́n jẹ́ ti ìjọba àbílẹ̀ náà ó ṣe tiwọn kí tìpínlẹ̀ ó ṣe tiẹ̀ káwọn wá ṣe tàpapọ̀ ní Àbújá kí la ń wò ńgbà àti pé a mọ̀ kalẹ̀ pé oṣù keje ọdún tá a wà yìí twenty twenty two February tá à ń wò lọ́ọ̀kan yìí ẹ̀ la ṣe ẹ̀ mọ̀ tún jẹ́ aṣọ di eléyìí tí a tún mọ̀ pé ẹ̀já tún fàágùn ibi mímọ̀ fàágùn ó léwu o ààrẹ ló sọ̀rọ̀ fẹ́gbẹ́ òṣèlú APC ti ṣe ẹgbẹ́ òṣèlú rẹ̀ kí wọ́n má fi àyè lẹ̀ kọ́mọ̀ jẹ́ wípé nǹkan yìí nàndé mọ̀ wọ́n lọ ìròyìn yẹn dẹ̀gùn ojú ìwé hmm. kọkànlá ìwé ìròyìn The Punch ibẹ̀ ló wà lára. ìròyìn kan bẹ lójú ìwé kẹwàá ìwé ìròyìn Vanguard tí ó jẹ́ pé béèyàn bá wo àkórí ẹ̀ téèyàn bá sì wo ohun tó wà ní ojú ìwé kẹjọ ìwé ìròyìn ti Nigeria Tribune níbi tí gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Òsì Olúbàdàn High Chief Rashidi Ládọjà ti sọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀hún bẹ́yìn ò bá kan tó wà ń bẹ̀ yóò fẹ́ ṣe àkórí òun síra wọn. bẹ́ẹ̀ ni òsì olùbàdàn gẹ́gẹ́ bí Vanguard ṣe kọ lónìí Friday ọjọ́ keje oṣù àkọ́kọ́ ọdún twenty twenty two mm. lójú ìwé kẹwàá rẹ̀ mm. wọ́n ní òsì olùbàdàn àwọn fi sójú ìwé kejìlá high chief Rashidi Ládọjà ti ní irọ́ gbu ni àwọn ọ̀rọ̀ kan ti ń jà rìnrìn pé òun òun o òun fọwọ́ sí ọ̀tún olùbàdàn high chief lẹ́kàn balógun pé òun ni ó tọ́ sí orí oyè olùbàdàn pé kó wà lórí àpèrè gẹ́gẹ́ bí olùbàdàn tilẹ̀ ìbàdàn wọ́n ni àwọn kan tí wọ́n jẹ́ pé ọwọ́ wọn yá sí ìròyìn ní kíkọ tí wọ́n sì kì í tẹ́ máa bẹ tákàdá lọ́wẹ̀ láì gbọ́ tẹnu ẹni tó bá sọ̀rọ̀ yìí àwọn ni wọ́n kọ ìkọkúkọ ọ̀hún tí wọ́n pé a ládọjà náà ti sọ fọwọ́ sí pé kí olóyè Lékan Balógun kó di Olúbàdàn tí yọ jẹ nílẹ̀ Ìbàdàn nígbà tí Olúbàdàn ti àná tẹ́ ti gbéṣẹ̀ ó ní wọ́n sì sọ pé ẹ bí Ládọ̀jà ṣe fọwọ́ sí un bẹ́ẹ̀ náà ni Olúbàdàn ìkanṣu ìgbìmọ̀ Olúbàdàn àwọn ọmọ ẹgbẹ́ wọn mẹ́wẹ̀ẹ̀wá náà fọwọ́ sí ní gbọ̀ngàn mọ̀pọ̀ lọ́jọ́ Wednesday ọjọ́rú ó ní ọ̀rọ̀ tóun sọ ó yàtọ̀ sí nǹkan tí ẹ̀ ń kọ ó ní òun sọ pé high chief Lékan Balógun ń ní ọkàn tábà ní ká wò ó gẹ́gẹ́ bí Olúbàdàn ó ní ọ̀tún Olúbàdàn ní bí a ṣe ń tò ó traditionally bàbá fèbó síbẹ̀ hmm. òun lọ́kàn sí oyè Olúbàdàn òun ló sì kàn pé kó gorí àpèrè gẹ́gẹ́ bí Olúbàdàn ó òun ò sọ pé òun òun o òun fọwọ́ sí àbí òun nawọ́ sókè pé ẹ̀ka mímọ́ ara àwọn tó fọwọ́ sí olóyè lẹ́kàn balógun gẹ́gẹ́ bí olùbàdàn ilẹ̀ ìbàdàn ó ní kò sì sígbà tóun sọ pé òun nawọ́ òun sókè tàbí òun ṣàtìlẹ́yìn fún un ó ní ohun tí òun bá sọ òun ni kí ẹ mọ́ ọkọ ẹ mọ́ ṣì mí gbọ́ ẹ mọ́ kọ ìkọkúkọ ó ní bí wọ́n ṣe ń tó nílùú ìbàdàn tó sì ti wà lọ́dún tó ti pẹ́ sẹ́yìn ó ní ọ̀tún olùbàdàn náà ní ọkàn bólúbàdàn bá ti gbéṣẹ̀ ó ní in tí òun sọnù àmọ́ àlàyé òun lọ́pọ̀lọpọ̀ ọ̀gbọ́ tí wọ́n pe eh, ládọjà náà ti fọwọ́ sí i pé kólóyè lẹ́kàn balógun kó di olùbàdàn ó ní lẹ́tà kan sì ní tí wọ́n sọ pé ẹnìkan tó ti fìgbà kan jẹ́ bíi kọmíṣánná fún ètò ìdájọ́ nílẹ̀ wa nàìjíríà amòfin Michael lànà tọkọ òun ò mọ nǹkan kan nípa rẹ̀ o lóòótọ́ wọn ní ẹni tó jẹ́ bí amòfin ọ̀hún ó bí agbẹjọ́rò fún sẹ́nẹ́tọ̀ Rashidi Ládọjà ó ní àmọ́ òun ò kọ lẹ́tà òun ò sì ní kí Michael lànà tí ń ṣe amòfin ọ̀hún kó kọ lẹ́tà kankan lẹ́tà tí wọ́n wá ní wọ́n kọ sí gómìnà Ṣèyí Mákindé lórí ọ̀rọ̀ ọ̀hún ó tún bẹ lójú kẹwàá ìwé ìròyìn Vanguard tó jáde láàárọ̀ yìí lórí ọ̀rọ̀ ti Olúbàdàn ipò olùbàdàn tó sílẹ̀ yìí náà ni wọ́n pé wọ́n kọ lẹ́tà ọ̀hún sí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ lórí ẹ̀ sí wọ́n ní nígbà tí wọ́n kọ lẹ́tà náà Michael Lana tó ń gbà kan jẹ́ bíi kọmíṣánná fún ètò ìdájọ́ ní ìpínlẹ̀ ọ̀yọ́ ó ní àwọn kan tí wọ́n jẹ́ bíi amòfin àgbà senior advocate ní nàìjíríà bíi kẹ́hìndé ẹlẹ́jà wahab ẹgbẹ́wọlé àti kúnlé ṣọba lójú tí wọ́n ní àwọn náà ní agbẹjọ́rò fún olóyè lẹ́kàn balógun wọ́n ní wọ́n pa àwọn irọ́ bàǹtàbàǹtà kan tí wọ́n sì pé nígbà tí olúbàdàn wà láyé ó gbé àwọn kan sókè gẹ́gẹ́ bíi ọba nígbà tí wọ́n sì wà nípò ọba ó tún gbé wọn sókè tó sì jẹ́ pé gómìnà náà tún fi ọwọ́ sí i wọ́n ní àwọn ìgbéga tí wọ́n pé wọ́n gbéga yìí òun náà lòun fẹ́ takò pé gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ò lè parọ́ bẹ́ẹ̀ ni kò fìgbà kan buwọ́lù pé kí dr kọ́láwọlé adégbọ́lá kí ó kúrò ní ipò ẹ̀karùn balógun lọ sí aṣípa ó irọ́ ni o ó kò pera rẹ̀ ní ọba nígbà tí yóò fira rẹ̀ hàn bẹ́ẹ̀ ó àmọ́ ó fira rẹ̀ hàn gẹ́gẹ́ bíi olóyè nínú lẹ́tà tí kọ ọ̀hún ibẹ̀ ni wọ́n ti ní lórí òpó Olúbàdàn tó sílẹ̀ yìí ó ní ẹ wò ó wọ́n kọ́ pé àkíyèsí mi sí lẹ́tà kan tí ó jáde lọ́jọ́ kẹrin oṣù àkọ́kọ́ ọdún twenty twenty two níbi tí àwọn ọ̀jọ̀gbọ́n kan tí wọ́n jẹ́ bí amòfin tí àwọn èèyàn mú kọ́ wọn tí wọ́n ní àwọn gangan ni àwọn jẹ́ bí agbẹjọ́rò fún ìgbìmọ̀ olùbàdàn ìyẹn olùbàdàn yìí kanṣu ó ní ibẹ̀ ni wọ́n sì ti ń sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ excellency ẹ tẹ́tí kẹ́ gbọ́ mi dáadáa ó ní lóòótọ́ ni òun mọ̀ pé wọn kì í ṣe agbẹjọ́rò fún olùbàdàn yìí kanṣu ó ní àmọ́ wọ́n jẹ́ agbẹjọ́rò fún àwọn olóyè àgbà ìyún high chiefs tí wọ́n sọ di ọba nígbà tí gómìnà àná tó gbéṣẹ̀ tó sì wà lórí oyè lẹ́yìn tó sì fa ìgbẹ́jọ́ kan tó wáyé ó sọ nọ́mbà ìgbẹ́jọ́ ọ̀hún lọ́dún 2020 ó ní òun sì mọ̀ pé olóyè àgbà Rashidi Ládọjà òun náà jẹ́ ìkan gbòógì lára àwọn olùbàdàn ìkànsù yan ìgbìmọ̀ olùbàdàn ó ní kò sì sígbà kankan kò sì sígbà kankan tí àwọn tí wọ́n jẹ́ bí olùbàdàn ìkànsù yìí àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ tí wọ́n jókòó tí wọ́n sì yan àwọn tí wọ́n pera wọn ní agbẹjọ́rò fún wọn yìí pé ẹ̀yin lẹ́mọ̀ agbẹjọ́rò fún wa o ó o onírọ́ o ó ní àmọ́ àwọn olóyè tí wọ́n sọ̀rọ̀ banijó ní àwọn ni wọ́n yàn wọ́n láti tako olóyè àgbà Ládọjà nígbà tí ìyún tako wọn lórí ipò tí wọ́n fi wọ́n sí ẹ wo ọ̀pọ̀ bẹ́ẹ̀ ni o àmọ́ wọ́n ti ń yẹ́wọ́ sí mi hmm. lójú ìwé kẹwàá ìwé ìròyìn Vanguard ó sì wù mí kí ìròyìn gbajúgbajà ní láàárọ̀ yìí hmm. The Punch ṣe àlàyé kan eléyìí tí mo fẹ́ fi kí ọ lẹ́yìn wọ́n pe bàbá ti sọ̀rọ̀ ládọjà ńlọ sì la ọ̀rọ̀ mọ́lẹ̀ wọn kéke o wọ́n ní bàbá ni ẹ mọ̀ ṣì mí gbọ́ ẹ sì mọ̀ ṣì mí tú ní gbòòrò ayé n tí mo wí rèé n tí mo wí náà ni mo sì tún wí tí mo ń tẹnu mọ́ wọn ló ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nígbà yẹn Hmm. nígbà tó jẹ́ pé ọba eléyìí tó wàjà darapọ̀ mọ́ àwọn onílẹ̀ ọba Saliu Adétúnjì Ajé Ògúngúnnísọ kínní tí bàbá fi wà ní ipò Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tọ́já wípé gómìnà nàtò náà ṣe bẹ́ẹ̀ tó ti di olóògbé Abíọ́lá Ajímọ̀bí tó ṣe bẹ́ẹ̀ tó mú àwọn àgbà oyè kan láti pé a fẹ́ sọ wọ́n dọba onígbà náà ìtàn sọnù ìgbà ni àwọn parapọ̀ tí àwọn sì pé tó àwa tí a jẹ́ olóyè àgbà alẹ̀ Ìbàdàn ẹjẹ́ apẹjọ́ tako ìgbésẹ̀ eléyìí tájúmọ̀bí fẹ́ gbé yìí nígbà náà ó ní àwọn sì wá ránṣẹ́ pé agbẹjọ́rò eléyìí ti ń jẹ́ lànà lànà ìwọ ló bá wa ṣe ọ̀rọ̀ ẹjọ́ yìí o ó ní ngbà tí àwọn sì pé ó ní gbọ̀ yá ni ó di wípé Michael lànà padà wàá bá òun pé àwọn àgbààgbà oyè táwọn jọ pé àwọn fẹ́ gbé gómìnà àná rẹ ilé ẹjọ́ níwájú ìgbésẹ̀ tó fẹ́ gbé yìí ó ní wọ́n pé ọkàn ti ní àwọn ọ̀sẹ́jọ́ mọ́ o ẹ má fọ ọkọ̀ tèmi sára àwọn tí wọ́n fẹ́ gbé ẹjọ́ rẹ iwájú ilé ẹjọ́ ó lò ní àà ó ní gbà tí ó sì máa ṣe lálàyé ó ló ṣe lálàyé pé ẹ̀gbọ́n yín àti yín nìkan ló kù ó lẹ́gbọ́n òun òun náà sì ni sẹ́nitọ̀ lẹ́kan balógun tí wọ́n jẹ́ àgbà oyè gẹ́gẹ́ bí ọ̀tún olùbàdàn tilẹ̀ ìbàdàn nígbà náà ó ní òun bá ní ọ̀dà náà jẹ́ kó kó àwọn méjèèjì ó wà ńbẹ̀ ó ní ìjẹ́jẹ́ mọ̀ pé lẹ́yìn ọ̀sẹ̀ kejì iná ni wọ́n tún wá ṣe é lálàyé fún wọn o wípé tó Àgbàoyè Lékan Balógun náà tún pé àwọn òṣèjọ́ mọ̀ ó lò nìkan òun wá bí lànà pé ṣé mo lè dá ẹjọ́ mọ̀ ṣe lọ ó lọ sì ní kó wọ́n mọ̀ ṣe lọ ó láwọn sì lọ àwọn sì dé ilé ẹjọ́ ó ní ilé ẹjọ́ gíga high court ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ló ṣe bẹ́ẹ̀ ó ló dá àwọn láre o ó ní lẹ́yìn ìgbà náà sì ni ìjọba tó gbèsè lóróyè ìyẹn ìjọba Ajímọ̀bí náà tún pé àwọn lọ ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn àlàyé yẹn pọ̀ ó kúnlẹ̀ gan ojú ìwé kejìlá ìwé ìròyìn the punch ni ẹ ti lọ wò ó tán ẹ má ṣì mí gbọ́ ládọjà ńlọ ṣàlàyé ńbẹ. ẹ má ṣì mí gbọ́. ẹja àròjù ọjà ah, ajá balẹ̀ ń tẹ̀síwájú. ajá balẹ̀ ajá balẹ̀ ìwà ìjẹkújẹ kì í jẹ́ kí ìlú ní ìdàgbàsókè Ọ̀yọ́ State Anti-Corruption Agency bóyá ká ló ń sọ pé ká jáwọ́ nínú ìwà ìjẹkújẹ kípínlẹ̀ Ọ̀yọ́ lè tẹ̀síwájú. Yorùbá bọ̀ wọ́n sọ pé lójú lọ́kọ́ lewura yóò ti wúrun. èyí ló dífá fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. tó fi ṣe ìdásílẹ̀ àjọ tó gbógun ti ìwà ìjẹkújẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Ọ̀yọ́ State Anti-Corruption Agency ó yá ká ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ gbógun ti ìwà ìjẹkújẹ láwùjọ wa. tàkété sí ìwà ìjẹkújẹ àtàwọn oníwà ìjẹkújẹ. ti kẹ́fì ìgbésẹ̀ ìwà ìjẹkújẹ láyìíká rẹ̀. má dàkẹ́ sọ̀rọ̀. bó ṣe agbaṣẹ́ṣe tó gbaṣẹ́ tí kò ṣiṣẹ́ bó sì ṣe ọ̀gá ilé iṣẹ́ ìjọba tàbí taládàáni ló ń bá agbaṣẹ́ṣe ṣàpapín. má dàkẹ́ sọ̀rọ̀. bó ṣe fífọ́nà ìrú gbowó lọ́wọ́ ẹni títí ayédèrú ìwé mọ̀sánwó àti tíkẹ́ẹ̀tì ìjọba tàbí wọ́n lò ní jìbìtì kí jìbìtì. kọ ìwé ẹ̀hónú sọ̀rọ̀. ìwà ìjẹkújẹ kì í jẹ́ kí ìlú ní ìdàgbàsókè bàbá títí kí ló dé tó ń wò bí ẹni tọkọ jálẹ̀ báyìí ó sì ń jẹ́ kó dàbí ẹni wípé mò ń foko owó tèmi tàfàlà àbí èmi náà nílò owó láti rajà ni. ó dàbí ẹni pé o ò mọ bó ṣe ń lọ lórílẹ̀‐èdè yìí rárá níbo ni mo ti fẹ́ rí owó láti rajà sí ṣọ́ọ̀bù mi láàrin ọjọ́ méjì. pẹ̀lú ọ̀nà àbáyọ ètò ìyàwó tuntun advance forty eight láti iléeṣẹ́ advance lafayette microfinance bank O lè gbà tó ọgọ́rùn-ún méje àtàádọ́ta ẹgbẹ̀rún náírà láàrin ọjọ́ méjì láti yanjú ìṣòro owó fún okòwò rẹ ní kíákíá o kò nílò láti fowó pamọ́ pẹ̀lú wọn tàbí onídùúró kí wọ́n tó yá ọ lówó kò sí nira rárá. pè wá lónìí sórí zero seven zero zero zero advance ìyẹn ní zero seven zero zero zero two three eight two six seven tàbí kò kàn sí wa lórí ẹ̀rọ ayélujára www.advancenigeria.com láti bẹ̀rẹ̀ má sílẹ̀kùn o. ẹ̀gbọ́n mi kí ló ń ṣe yín tẹ yí sọmọ́rí nínú òru yìí. Ah, ibà ni o. ilẹ̀ wa ti lò. gbogbo oògùn mo ti lò. ṣé ẹ ti lo mustapho. Eh, musta mi ì lé mustapho. ó dáa máa fi mustapho herbal mixture ránṣẹ́ sí yín. Hello ẹ̀gbọ́n mi, báwo lára yín báyìí? O ṣé àbúrò, wọ́n ti ń fò pẹ̀lú Mustapho. Ibà mi ti lọ. Mustapho ọkọ̀ ibà ara ti yá gágá o mustapha ó ṣe gan. mustapha herbal mixture ń ṣẹ́gun ibà kójúpọ́ ibà jẹ̀fun-jẹ̀dọ̀ ara ríro tó fi mọ́ orí fífọ́ tàbí àìró oorun sùn dáadáa mustapha herbal mixture dára fún ọmọdé àti àgbà. àjẹbí abatadu medical health care center tó ń ṣe ó le koko ló ṣe é iléeṣẹ́ ìwọ́n wà ní ẹ̀yìn young Ade motors ososami junction òkè àdó ìbàdàn telephone zero eight zero twenty six twenty six sixty eight twenty six mustapha wà ní gbogbo ilé ìtajà oògùn mustapha ọkọ̀ ibà àjàbalẹ̀ àjàbalẹ̀. igbákejì alága àpapọ̀ ẹgbẹ́ òṣèlú PDP lẹ́kùn gúúsù orílẹ̀-èdè Nàìjíríà ambassadọ Taofik Ọládẹ̀jọ Arápájà ó ti ṣàbẹ̀wò ìbánikẹ́dùn ẹ̀kọ́ ara fẹ́rakù sí mọ̀lẹ́bí kábíyèsí Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn tó wàjà ọba Sálíù Àkànmú Adétúnjì Ajé Ògúngúnnísọ̀ kínní bẹ́ẹ̀ ló ṣàpèjúwe kábíyèsí ọ̀hún gẹ́gẹ́ bí ẹnìkan gbòógì tó nífẹ̀ẹ́ àlàáfíà nílẹ̀ Ìbàdàn yíká ìpínlẹ̀ ọ̀yọ́ àti káàkiri orílẹ̀-èdè nàìjíríà nínú àtẹ̀jáde ilé tí amúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì lórí ètò òròyìn àti kéde sétígbọ̀ aráàlú sí ambassadọ̀ taofik ọládẹ̀jọ arápájà tó fi léde ọ̀gbẹ́ni bamitalẹ ibrahim níbẹ̀ ni ambassadọ̀ arápájà ló ti ṣàpèjúwe ìpapòdà bàbá gẹ́gẹ́ bí eléyìí tó dunni jọjọ ambassadọ̀ ọládẹ̀jọ arápájà ó tọ́ka sí irúfẹ́ ipa takuntakun eléyìí tí bàbá ti kó nígbà ayé wọn lẹ́ka ìdàgbàsókè láàrin ìlú Ìbàdàn àti yíká ìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn nǹkan wọ̀nyí kò ṣeé gbàgbé títí láì ambassadọ Arápájà ó ṣàlàyé irúfẹ́ àkàwé àwọn èèyàn tí ò ṣeé gbàgbé tí wọ́n ti lọ àwọn bíi àgbáòye Lámídì Àríyìbí Adédìbò Alhaji Lámídì Alásàró Alhaji Kòsọ́kọ́ Gẹ́gẹ́ Alhaji Yẹ̀kínì Adégbàyí àti bàbá olóríire tó bímọ tó ṣe é mú ganyangan láwùjọ Alhaji ọ̀làdìmẹ́jì ọ̀làdẹ̀jọ arápájà síwájú sí i ambassadọ̀ taofik ọ̀làdẹ̀jọ arápájà ó yànnàná gbogbo ìrìn àjò kábíyèsí olúbàdàn ilẹ̀ ìbàdàn gẹ́gẹ́ bí eléyìí tí ò ṣe fọwọ́rọ́ sẹ́yìn nìtàn ilẹ̀ ìbàdàn lákòótán ambassadọ̀ arápájà ó ń kẹ́dùn pẹ̀lú gbogbo ìdílé olúbàdàn ìgbìmọ̀ lọ́balọ́ba nílẹ̀ ìbàdàn àwọn èèyàn ilẹ̀ ìbàdàn lápapọ̀ pẹ̀lú ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ wọn kó ara fẹ́ra ku bàbá rere tó ti lọ ambassadọ̀ arápájà ó wá ń ṣe ládùúrà wípé kọ́lọ́hún ọba nínú àánú rẹ̀ kó dúró ti àwọn ọmọ bàbá wa kábíyèsí ọba adétúnjì lọ́kùnrin àti lóbìnrin àti gbogbo ọmọ bíbí ilẹ̀ ìbàdàn lápapọ̀ kọ́lọ́hún ọba kó sì fọ̀rùn kẹ́ bàbá. ọlọ́run mustapha mi ò lálábàárò wá ṣoore emergency kílẹ̀ òní oko tó ṣú. orúkọ mi ò yí padà apostoli yìí náà ni dr smo mustapha jp baba ṣebi ọba olúwa ló pa láṣẹ. Is God authorize it? pé. that my servant pray for Nigeria for Nigeria àti January one from January one it will render on, on the seventh on the seventh of January of oṣù it is a Friday on Friday òun náà that is all of us will meet in a video that we pray together àdúrà prayer that sorrow. and not power. let's pray for ourselves. and for this nation Nigeria. your head must be sustained. bẹ́ẹ̀ with this year let's be made in the name of Jesus. ọdún this year will be for your life. in Jesus name alone amen agbáríjọpọ̀ àwọn baálẹ̀ nílẹ̀ ìbàdàn wọ́n ń kẹ́dùn pẹ̀lú gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ olúṣèyí Abíọ́dún Mákindé gbogbo ọmọ bíbí ilẹ̀ Ìbàdàn lọ́kùnrin àti lóbìnrin gbogbo mọ̀lẹ́bí pátápátá nílẹ̀ òkèrè nípasẹ̀ ìpapòdà bàbá wa kábíyèsí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Sálíù Àkànmú Adétúnjì Ajé Ògúngúnnísọ̀ kínní bákan náà wọ́n tún ké àwọn ìgbìmọ̀ lọ́balọ́ba nílẹ̀ Ìbàdàn kó ara fẹ́ra kù lẹ́yìn náà wọ́n tún ké ẹni tó kàn láti bọ́ sórí ipò ọ̀hún nílẹ̀ Ìbàdàn ọ̀tún Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ìlú Ìbàdàn kò ní bàjẹ́ o baálẹ̀ táyé ayọ̀rìndé baálẹ̀ ìkótẹ̀dó ìbàdàn north west alága àti akọ̀wé baálẹ̀ bákàrè ọláníyì baálẹ̀ tẹ̀là níjọba àbílẹ̀ lágelú lórúkọ gbogbo àgbáríjọpọ̀ ẹgbẹ́ baálẹ̀ nílẹ̀ ìbàdàn ni wọ́n fi àtẹ̀jáde yìí síta. bóyá lẹ́mu evaluate wàṣẹ́pẹ́sẹ́pẹ́ àmọ́ street wá sẹ́pẹ́sẹ́pẹ́ iṣẹ́ tí mo gbélé oríṣiríṣi lọ́dọ̀ balùdé àmọ́ gbélé oríṣiríṣi lọ́dọ̀ balùdé balùdé satin flex pẹ̀lú pesco àwọn gbé balùdé wá sẹ́pẹ́sẹ́pẹ́ bóyá lẹ mọ̀ pé balùdé ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀ àmọ́ pé balùdé ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀ iṣẹ́ tí mo gbé quality lọ́dọ̀ balùdé àmọ́ pé balùdé ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀ láti mọ mi rántí balùwẹ̀ ìgbẹ́ bá kan lé tán. àmọ́ pé balùwẹ̀ ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀. balùwẹ̀ kẹ́ ẹ balùwẹ̀ lọ́pọ̀ ni. àmọ́ pé balùwẹ̀ ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀. ìwọ sórí àgbà. zero seven zero three zero seven seven nine three zero seven. balùwẹ̀ ti ṣojo. <laughs> afẹ́lẹ̀ jayé. gbogbo ẹni tó fẹ́ jẹ̀gbádùn tòmí alàgbà jayé ọba jayé Disney lamẹ́ríkà ní nàìjà ó yá ní Supreme Continental Hotel and Resort níbi táwọn ọ̀tọ̀kùnrin ìlú tó mọ iye wúrà ti ń fara nísìnyí jẹ̀gbáládùn tí ò lẹ́lẹ́gbẹ́. gbogbo àwọn yàrá tó wà ń bẹ̀ ló ṣe sun ayọ̀ pẹ̀lú àwọn ohun amúlétutù tó débẹ̀débẹ̀ odòwe adágún ìgbàlódé swimming pool ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn oúnjẹ àjẹpọnu ìkòkò Supreme Continental Hotel and Resorts àjànàkú kọjá mo rí nǹkan fìrí wọ́n fi wúrà dára síbẹ̀ yẹn sà gbogbo agbègbè bíi dígí ẹ̀ bá ṣe ń dẹ́sẹ̀ wọbẹ̀ ní gbogbo àwọn òṣìṣẹ́ wọn mọ̀ ṣe yín bí ọba Supreme Continental Hotel and Resorts wà ní Supreme Continental Way Akibio Layout Gateway Community Ọ̀yọ́ Ìbàdàn Expressway Ìlọ́ra pè wọ́n sórí zero seven zero four eight four nine two five zero four Supreme Continental Hotel and Resorts ibi tó ṣàrọ̀ láti fara ní sí mi. irinwó igbó pakẹ́sẹ̀ àjànàkú ti bá wọn sùn bí òkè. olùbàdàn kan mú lọ o ọlọ́run ọlọ́ adétúnjì lọ ọlọ́run ọlọ́ o ọlọ́run ọrẹ kátóré ni ó digbó kátóré fọ̀ ó dọ̀dàn kátóré kíkanjú ọba bí àkànmú adétúnjì ó tún di bẹ́ẹ̀ ní rí ni tí jọni kábíyèsí sọ́líù àkànmú adétúnjì ògúngúnnísọ one olúbàdàn ilẹ̀ ìbàdàn ọ̀run re àgbáòye ilẹ̀ ìbàdàn olóyè oríkọ́ládé karim ló ń kí gbogbo ìbàdàn nílé lóko lódò lẹ́yìn odi kó aráfẹ́rakù ọba wa àgbáòye ilẹ̀ ìbàdàn kí gbogbo mọ̀lẹ́bí ọba bẹ́ẹ̀ ló ń kí gbogbo olóyè àgbà níbàdàn ẹgbẹ́ ọmọ bíbí ilẹ̀ ìbàdàn ccii gbogbo ẹbí ọba ń bàdàn lórí gbogbo ìyálọ́jà babalọ́jà ń bàdàn àtàwọn àlejò tó àfẹ́rẹ́kọ ọba wa ti ṣẹlẹ̀ kọkànlélógójì ọba nílùú ìbàdàn ọba tó jẹ jayé lójú tìgbà rẹ̀ tòrò lásìkò ẹ̀ ọba sọ́ọ̀lì àkànmú adétúnjì àkànmú jí ọmọ ọlọ́yẹmọyin onígbẹ́tì nílé ọlọ́yẹ akọ́lédọ́yẹ ọmọ alùsẹ̀kẹrẹ málùtìsẹ ọmọ alájẹ ọba àkànmú ọmọ ìyálóde àgbáwọlé ilẹ̀ ìbàdàn olóyè oríkọ́ládé karim ló ń ṣèdárò lẹ́yìn ọba wa. aláwọ̀ rẹ̀ lẹ́fẹ̀ẹ́ àjàrà eh, wá àjàrà sẹ̀lẹ̀ káfíṣe àjàrà wá àjàrà sẹ̀lẹ̀ ọjọ́ pé wọ́n lọ karòyìn kó tó di pa lọ sí. ẹ̀mọ́kànmọ́ kí ọ lẹ́yìn lórí ọ̀rọ̀ ti babaládojà ní. oníkíkí lẹ́yìn ni o eh, ti kà náà nù ìròyìn bẹ lójú ìwé karùn-ún ìwé ìròyìn Vanguard <laughs> bọ̀dà tí ń kíyàn lẹ́yìn lórí ọ̀rọ̀ tí eh, àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní bájọba àpapọ̀ lẹ́wà Nàìjíríà wọ́n ti ń bá wọn sọ̀rọ̀ pé owó tẹ fẹ́ gbé lórí owó owó orí fún àwọn nǹkan ẹlẹ́rìndòdò soft mhm. drinks hmm, yóò dá wàhálà lẹ o wọn ló ṣeé ṣe kó jẹ́ pé bí ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún ń làwọn tí ó pàdánù iṣẹ́ wọn eh. bí àwọn tó jẹ́ bíi casual àwọn míì gan tán ti rò pé permanent staff làwọn àwọn ti ráàyè wọlé síbi iṣẹ́ ó ṣeé ṣe ńgbà tí iléeṣẹ́ ti ń pa àwọn ẹtí ẹlẹ́rìndòdò yóò bá ráàyè ṣiṣẹ́ bó ṣe yẹ kán ṣiṣẹ́ tí ẹ̀ sì wọ́wọ́ gọbọ yìí tẹ́ tún fẹ́ wọn gbélé wọn lórí pé kán mọ̀ san gẹ́gẹ́ bíi owó orí lórí àwọn nǹkan tí wọ́n ń pèsè jáde ẹ̀ kíjọba àpapọ̀ lẹwa nàìjíríà mọ̀ ṣọ́ṣe àyùbá wábà tóun jẹ́ bíi ààrẹ fún ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ní nàìjíríà òun náà kọ lẹ́tà ṣàgìlà sí ààrẹ muhammadu buhari ọkọ sí ẹni tó jẹ́ bíi ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà lẹwa nàìjíríà abẹnugan ilé ìgbìmọ̀ aṣojú mínísítà tó rí sí ọ̀rọ̀ ìgbanisíṣẹ́ àtòṣìṣẹ́ nílẹ̀ wa nàìjíríà ibẹ̀ ló ti ń sọ̀rọ̀ pé owó orí tuntun tíjọba àpapọ̀ ilẹ̀ wa nàìjíríà ń dámọ̀ràn rẹ̀ báwọn fẹ́ gbé sórí àwọn ilé iṣẹ́ tí wọ́n ń pọn tí ẹlẹ́rìndòdò wọ́n ní ó lè mú lọ́bọ̀lọ́bọ̀ lọ́wọ́ o ṣe mọ̀ pé ọtí ẹlẹ́rìndòdò ló kù fún kọ̀rọ́wọ́ mú nàìjíríà àwọn tí kọ̀rọ́wọ́ họrí ó ní tílẹ̀ bá ti dá páropáro ọtí ẹlẹ́rìndòdò tó bá ti fọwọ́ bá tó sì rí búrẹ́dì kan tó fi lé ọtán yọ pa ibi mọ́nú fọ́pọ̀lọpọ̀ wákàtí hmm. ṣé kò ní dá wàhálà lẹ nbẹ lójú ìwé karùn-ún ìwé ìròyìn Vanguard tó dà tí fẹ́ mọ lọ lé tí fẹ́ mọ lọ lé ìran bébà yìí àti ajẹ ibi kákan ra sọ̀rọ̀ ń pa ilé ni pé àwọn ti sọ̀rọ̀ wà ní eze o wọ́n ní ààrẹ Muhammadu Buhari wo nǹkan tí àwa ń fẹ́ ó kù lọ́rọ̀ kanu nìkan o wọ́n ní àwọn nǹkan tí àwọn fẹ́ kọ́ mọ́ jẹ́ ṣíṣe tó sì jẹ́ pé agbọ́n ni ààtò rẹ̀ gangan hmm. yóò nílò kó jẹ́ pé àwọn òjòkòjọ sọ nílànà ti òṣèlú nìyí wọ́n ní tó lè wá ojútùú sínú o wọ́n ní níta wọn níta wọn táwọn ò bá sọ̀rọ̀ tí eyín ò sì ní yọ kúrò ní ẹnu látẹnu agbẹnusọ wọn nu akọ̀wé àpapọ̀ ẹgbẹ́ Ìgbò Alex Ogbonia ó ó ní gbogbo àwọn pátápátá ti máa wọn gómìnà gómìnà lápá ti ẹ̀yà Ìgbò gbogbo àwọn pátápátá náà ni àwọn ní àwọn nǹkan míì àtàwọn nǹkan míì táwọn fẹ́ kí ààrẹ ó ṣe bó ti ẹ̀ jẹ́ pé ààrẹ kúkú ti sọ yanya pé ṣe rí ọ̀rọ̀ ti kánú kọ̀ọ̀kan mi ilé ẹjọ́ lọ́kàn ntí hmm. ilé ẹjọ́ bá sì ti sọ òun náà ni kẹjà fílẹ̀ bẹ́ẹ̀ ojú ìwé keje ìwé ìròyìn Daily Sun ó ní ìròyìn yẹn. ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ nílẹ̀gbìmọ̀ asòfin àgbàlẹ̀ wa Nàìjíríà ọjọ́ Monday wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ sí ní yanṣẹ́ lódì wọ́n ní odidi oṣù mẹ́jọ ni wọn ò fi fún wọn ní owó oṣù wọn nílànà owó tó kéré jù tá a mọ̀ sí minimum wage wọ́n ní àwọn àjẹmọ́nù kan tá a mọ̀ sí allowances ó tó bí oṣù mẹ́ẹ̀ẹ́dógún tí ń jẹ wọ́n bẹ̀ kọ́lọ́hún Ah, ibi abá dé yìí náà òní jẹ́ òun lórí ajá àbálẹ̀ fún tèní lágbára ọlọ́run yòókù yóò tún ṣe bẹ́ẹ̀ yóò di ọ̀la aago méje ọ̀la làyè tó wà aago méje ọ̀la làyè tó wà sí <laughs> aago mẹ́jọ lórí ajá àbálẹ̀. ṣé mm. sínú MPT kọ̀mọ̀dà gbọ́. Ah, eh, <laughs> ìmọ̀ràn gidi ni. ìmọ̀ràn ń dà <laughs> kọ́lọ́n wájú ó ṣe é tẹ̀lé lókun. lágbára ọlọ́run àtàwọn àtìyìn ìdùnnú àtayọ̀ lájọ fi ṣe òpin ọ̀sẹ̀ òpin ọ̀sẹ̀ àkọ́kọ́ rẹ̀ o lọ́dún tuntun ọbẹ̀ Èdùmàrè yóò sì hmm. jẹ́ kó jẹ́ ìdùnnú ọ̀tun fún gbogbo wa ọmọ yìí ni ọ̀rẹ́ yìí ni olólùfẹ́ yìí tẹ̀ fẹ́fẹ́ rè tó náà fẹ̀yìn fáyọ̀ oyè táyọ̀ ọ̀la méjì táyọ̀ táyọ̀ báyìí láti jọ fi pàdé o MC Ansom lọ́wọ́ ọlọ́mọ wa ń tèmi bẹ̀ ní kẹ́yìn náà wà ó dàbà. ẹni ìtàn Olúṣẹ́gun Bámidélé lórúkọ mi kẹ́ ẹ ní ọjọ́ rere shalom. ajá balẹ̀ ajá balẹ̀. This season, home will never be the same again. You mean home won't be? Honey, I'm home. Nah. What about peace be unto this house? Nope. This season, Netflix has given meaning to the word home because all the biggest and best Nollywood movies and series will be coming home to Netflix. Watch King of Boys 2, Rattlesnake, Omogeto, Castle and Castle 2, and more amazing titles coming this season. Nollywood is home. Download and sign up today on Netflix.com. with ginger naija scratch and win card with just two hundred naira yes o